Wow, you look gorgeous. Thank you. Wow. So can you just give us an insight of your designer? Wow. Um, designer I was in UK and is one of the best designer in the whole world. So what I'm putting on is very very expensive. Oh my god. So me really like you so you enter. So that when you my like, oh why why does she run? Cotton wants to buy. Ah, mo love lady Igbo ṣá. especially on films to buy one. nù ó máa ń make sense gan. ìwọ nìkan kọ́ everybody ló lọ rẹ̀ àgàgà fíìmù tó ṣọmọ alájà oh my god fíìmù yìí dùn ẹni tí kò tí ì wo fíìmù yẹn ìran ẹ dín kan. kí ìyẹn náà ló jẹ́ káwọn èèyàn mọ̀ in fact ó rí rí try ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. bàtà yìí ń sìn èmi nìkan náà ṣe fún ṣe understand èmi nìkan náà ṣe fún torí orúkọ mi wà lára ẹ̀ so ó wọ́n gan mi bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mi ò lè sọ iye ẹ̀ ń sìn because ó wọn mi ì dẹ̀fẹ́ káwọn èèyàn máa rò pé bí um, àwọn celebrity ti máa ń ra nǹkan tó wọ́n ju something like that so that's it. báwọn yóò sọ pé ó ní ìgbéraga. Hmm, má dá àwọn èèyàn lóhùn àwọn onítìkọ̀sí. Ah, but táwọn Yorùbá rẹ́yọ̀ kan wọn ò ní pè ní méjì o. má dáhùn. pertaining this night the award is for the best amongst others we have good actress in this industry She understand and you are nominated as one of the best do you think you are going to be the winner actually tonight. tán bá fún mi láwọ̀ọ́dẹ ta ló tún fẹ́ gbà She understand because tẹ bá wo category yẹn ẹ máa rí i pé èmi náà ni mo dáa jù nínú gbogbo wọn like èmi ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ èmi ni mo rìn lọ́wọ́lọ́wọ́ so kò sẹ́ni tó fẹ́ fún yàtọ̀ sẹ́mi even the organizer damino lasco entertainment wọ́n mọ̀ pé èmi ni mo wọ́ ọ̀tẹ̀. you good. yes so mo mọ̀ pé èmi náà máa fún no doubt about that. Mm -hmm. so one last question one last question àwọn àwọn fans yìí wonder pé okay this beautiful intelligent star they actually wondering who is that man behind the smile that is making everything glow that that is making you smile. if you are talking about the glow uh, there is this product the mo which is Vogue Glow it's very expensive tẹ́ bá rẹ̀ máa rí pé glow Oh, exactly. Uh, but the other side that's private and you know so that's my business it's none of your business. So let's just forget about that. Okay. okay, thank you for your time, and I will allow you and your fans have your time before you going. So do have a nice day. ẹni sáráyé bá fẹ́ kí lárùn kan lára kókó mọ́ lọ́mọ́ lè kó ṣayé orí ẹ̀ o. tó tó tẹ ni. bíbí ọ̀rọ̀ yà sọ. ń bọ̀ nǹkan dókítà rẹ̀ wá chẹ́ǹjì lọ báyìí ló ṣe wèrè bọ̀bọ̀ ìnà kí ló ń ṣe látàrọ tó dẹ̀ dá dúró sí bíbá yìí. ẹ sọ pé ọmọ mọ́tò. ẹ wo wàhálà tí iná bá lọ ẹgbà. wá wá wá wá jọ̀kadé wá ẹnu ẹran ló ti gbowó yìí. ṣé kò ń ṣe owó ni owó ni nà. jọ ní ọ̀nà tí mo fún ọwọ́ wo ló ń fún mi wà á ṣe ń tẹ owó létí yìí. ọ̀gá wẹ̀ ọ̀gbẹ́ni kí ló ah. jọ ṣé òfẹ́ fún wa lówó wa kí ló ṣe náà change owó kí ló ṣe ọ̀dẹ̀ ń ṣe. change kí ni. jọ ìgbà tó máa gbowó sùúrù lò gbòmọ ẹ̀ka ṣe wèrè ní o. dámi ló ń jà. jẹ́ni sọ fẹ́ wọ́n wọlé pẹ̀lú change ẹ̀rí kẹ́tọ́ wọlé. àbáyé ilé ìfẹ́ bàjẹ́ ọ̀gá ní change owó fún mi kó dámi ló ń jọ wẹ̀ sáìnì. ó dà gbé òkè mú àrùn wa tiwa. dámi ló ń a ti kí yàrá gbà. bọ́lá lọ padà wá níta ló ṣe ọ̀rẹ́ tó ló ló ṣe ẹ̀ ṣé orí ìyá. ṣé òun gbádùn ṣé ìṣe kò ṣí èrè àwọn tó fẹ́ kún fún ìgbà pípọ̀ wá ní láyé. Eko ìyá mi. Ládùúgbò mi. Ìyá mi. Ṣé mo sọ fún àpapọ̀ máa ń lọ obìnrin inú gáàjì mọ́? Ṣé kí ni mo wá dáadáa ọmọdé fún ọ? Ṣé kí ni mo lọ sí ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú mi ni? Ṣé wàá fi ń lọ obìnrin? Ṣé ṣé ṣé kí ló ṣẹlẹ̀ kí ló hápùn gan wá èkó kí ló dé wájú ọkọ sọ ẹni ọjọ́ ta báyìí. ìdè náà ìyá mi kí ló hápùn. èkó mọ́lẹ́kọ̀ dìde. ní máa gbọ́ ní burúkú yìí náà wọ́n ní kẹ́hìn dìde àríkọ̀ jókòó dídé jà. wá wá wá wá wá. sàṣà o àbí sáǹtì gọ̀dẹ̀ ni ìyálà yẹ ò mi mọ́lẹ̀ ó kú mi gan ọ ilé ẹ̀dẹ̀ gajọ nílẹ̀ lọ ó dà tó bá ṣọ̀ra wàá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyà. àlàyé wo bí aṣá ò lè fọ fàdí ẹ o mi ò dẹ̀ lè gé dádì ẹ o kọ́ bá lọ ṣe kiri kọ́ bá lọ rọ pé sítórì tó ṣì máa ń sọ tẹ́lẹ̀ yẹn àgbọ̀dì nílẹ̀ Yorùbá ìsọkúsọ àkínní àgbọn. ọlọ́dún kún níjà alájà yín ẹ̀yin bá wọ. ọlọ́dún kún níjà alájà yín

bọ̀bọ̀ kó o gbọ́n sọ́ọ̀bì. ẹ wá sunkún mùsùlùmí àwọn tó wá sunkún ẹyẹ ká ríran ó yà gbogbo yìí. ẹ kọ́ ìjọba ìjọba ìjọba Shabambinu Shabambinu Ojú ajá ṣe jẹ Shabambinu Gbogbo ilé ló ń bínú. Oh, congratulations. Lẹ́yìn tó lánìí. Ah, ìrùrè báyìí ló máa ma wá sínú ilé wa lágbára Ọlọ́run. Àmín. So beautiful. Ọwọ́ dẹ̀gbọ́n ẹ̀. Mọ́mí, eh. ebi nínú mi dùn jù. Oh my God. Wípé àwẹ̀ àtàdúrà mi ò já sásán mú mi ṣe mọ àdúrà àwọn ọ̀rẹ́ mi bóòtù ọmọ nàbọ̀ tí mo ti pè pé ẹjọ́ ọkọ bá mi bóòtù fẹ́ gbọ́n mi o best actress of the year kíni kan kíni kan wọ́n kàn bóòtù lọ ni thank God pé àwọn ọmọ ló ń win bẹ́ẹ̀ni sísá mi congratulations see you deserve it nínú ah, ah, ah, ẹ̀yin ló tọ́. yes now you're talking like ìgbà tó kọ́kọ́ sọ pé o gbàrú àtàdúrà mọ́ wò pé why for what ṣé ó dàbí pé ebi ò pa ẹ́ ló fà tó fi ń gbàrú because ó yẹ kó mọ̀ pé mi gan-an ló yẹ kó fúláwọ̀dì like ó dẹ̀ fún mi ìwọ náà imagine gbogbo category wa yẹn èmi ni mo dáa jù kò sẹ́ni tó dáa tó mi nínú wọn so I deserve it. dẹ́rìn ìwà àtẹnu ẹ̀ ṣá inú ilé ń bí ni gbogbo á wà ó wà lórí red carpet interview tó ń grant ẹ ṣe ló ń sọ̀rọ̀ bí ẹni tí kò ní ọlọ́run nígbésí ayé ẹ ẹ ṣé wò mọ́ pé ó bíi titi yín báyìí làbùkù máa wà kiri Eh? and eh, irú bó ṣe sọ̀rọ̀ yẹn òun jẹ́ kí àwọn colleagues ẹ ọ eh, máa jẹ́ kó máa envy ẹ. ẹ wo um, dadi mi ti ẹ rò pé nǹkan tí mo sọ yẹn wrong because gbogbo àwọn nǹkan tí mo sọ ń bẹ yẹn mo actually mean it? fat ni mo sọ ń bẹ and again àwọn èèyàn iṣẹ́ mi téèyàn lè pọ́n lé pé kíni mo ti sọ pé mi mo ti kúrò ń bẹ. dérètọ́lá o tọrọ dadi bẹ́ẹ̀ please In case of next time, just note it down. Be humble with your speech in public. Okay, fine, mommy àti daddy. Nǹkan tí mo sọ èmi kò sọ ni because bó ṣe wá sí mi lọ́kàn ni mo ṣe sọ yẹn. But since there's a poor bad, I will try and change. Oh, fine. It's okay. <laughs> Ẹ jẹ́ ká lọ jẹun. Ọmọ mi píkọ̀. The peacock of the world. Má bá yín ní dáínì. ìtumọ̀ gangan torí pé mi ò sí ilé ẹ ló ń fa ìtí ẹlẹ́yìn mi ìtumọ̀ wòlé ń ṣe ìyìn abẹ́rẹ́ lọ́ba wòlé mi tó wà ọpọlọ yẹn jẹ́ kó dúró sí jẹ́ kó dúró sí o àbó òríran wò. àlàyé sọ láàrin ajé ló mú ní pẹkọrọ ah. ìdánù ní sẹlú náà egun ló ń gbowó di òṣogbo atẹ́kùn ló ń gbàtọ̀ lọ àwọn bíbú ìfọ́ǹbù gan wọn fọ́ǹbù gan wọn dẹ̀ ń pojú wa jẹ́ sọ pé wọ́n ti fẹ́ wèrè lọ́yẹ̀ ní gáràjì kò sí nǹkan tó fẹ́ sí lọ wọ́n bẹ̀rẹ̀ sí lagun wọn lórí ọlọ́run ní kí wọ́n á bẹ̀ so nǹkan tó tà lásán fún wa ni pé àwọn fẹ́ pa gáràjì wọn lórí àbí kí ló ń sọ ẹ fúnra yín bírèdì o. olórí àwọn ọmọ ọ̀fẹ́ pẹ̀lẹ́sọ̀ kí pẹ̀lẹ́sọ̀ táyì bá rí tẹ̀ lẹ́tí máa ń ṣe kí ni lẹ́tí máa ń speak a language yìí no lè lè àwọn ọmọ ọ̀rọ̀ síkùn bíi àgbà làwọn sọ tó bá ṣe rí i ikú bẹ́ẹ̀ni yàrá yẹ kò lè bí òtògùn ọgbọ́n aṣọ ẹ wọ́n ni ẹ fún un wọ́n ní ilé léyìí átámà mi kò kò ṣìgòdè ṣé kí ni. ṣìgòdè yẹ kọkọkọ. Ah, ah. ah, aláyẹ ẹ̀wọ̀ ti pọ̀ jù tó dìgbà gbọ́ àbí mi ọ̀nì náà má jẹ ọmọ kọ̀ọ̀kan lè bẹ́ sí mi o kòtò ayé lèmi ẹni tó bá bẹ́ẹ̀ sí mi lásán máa pààyàn o. àṣàkà kí ló dé wa farabalẹ̀ kí ló ń ṣe ẹ̀gbọ́n. wọ́n ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ó ya wèrè. aláyé gbẹ́dùn sọ̀tọ̀ ó gbẹ́ ugbà mi. wọ́n ti fẹ́ ṣòfò sà. àwọn ẹ̀ṣọ́ lórí burúkú yìí ṣé ilé ẹ̀rọ fún àjọ ẹ kò ní gbé o ẹ mọ tó ṣe o. ah masha. up national. lókè masha ó máa mi kọ̀kọ́ ẹnu kí ẹ tó kí ẹ bẹ̀rẹ̀ sí ṣàtẹ̀ lójú pẹ̀sẹ̀tẹ̀ mi ẹ yá wẹrẹ ni. ọmọ ẹ wo dáadáa ẹnu ọkẹ tó ra kó ṣe nǹkan tó wọ́n jù ó ń kọ́ ni ẹlẹ́yà fẹ́ sọ ọ́ di olórí gọ́tà mo lẹ ti ń bọ̀ náà wọ́n rí ihe nàbọ̀rà yìí sọ́mu yín wá ní abẹ́ ilẹ̀ débi fúnra yín. ọmọ mi ò gbádùn rárá tí lọ́wọ́ wọ́ọ̀dì sì ń fún wọn mi fẹ́ sọ gáràjì dìbò tí gáràjì ni ẹ wá di ẹ bẹ̀rẹ̀ sí rí ìjà ọmọ ẹ yára yín lọ́pọlọ jẹ́kọ́ mọ̀ o lẹ́yìn ẹlẹ́rìí ọ̀dẹ́ bá ti rí ẹrú. ẹ má jẹ́ kí n tọ́ onílé àwọn méjèèjì yín lọ́wọ́ àlejò ti sẹ́rù mi o. ẹ wá kí ló ṣe ń dàn ẹ wá sọ ọ̀fẹ́ ẹ jẹ́ ọ̀fẹ́ tó tẹ̀lé ọ̀fẹ́ ẹ tó wá tẹ̀bi wèrè ẹ ṣe bẹ́ẹ̀ pé ó nìyí ti yí ẹ wá ẹ fúnra yín bírèèni o ẹ wò àlàyé. tó ti sinú àbí ọmọ léwèrè yìí dànù. ẹ ti ẹ̀ wo eléyìí náà àbí wọ́n kọ́ yìí ó ti ń wọṣọ sí ẹ lọ́rùn nígbà tó yẹ̀yẹ̀ débi tí wèrè bá lọ tó bá ń kọjá ìmọ̀ dífẹ́ǹsì o. Ah, olórí ó fẹ́ ṣèkó ìdọ́jọ́ ta ni. àwọn ọmọ ìrùsọ ọ̀sẹ̀ tí bá ti ń bìkì èkó máa tọ̀ kí èmọ̀ làfàyè. ọmọ ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ o ẹ ti síbẹ̀ rárá ni lálọ́ ń gbé bọ́ọ̀lì níbi tí ò ti dẹ́ máa lọ balẹ̀ sókun ni o ẹ gbàgbé ẹ. ìwọ àtẹ̀yìn tó kù náà àtẹ̀yìn gbogbo yín ẹ jẹ́ kó rí gbé national. progress ẹ dọ́rù mú mi ẹjọ́. ó yá ẹ̀sùn ẹ̀sùn láti jọ mi wọ́n tún fa wàhálà kó tún dé sílẹ̀ sínú gáràjì. ṣáìláì ṣáìláì ṣáìláì ṣáìláì. sent you here? Really, what has come over you? Kí ló pick calls me, but ṣe kí ló dé tó pariwo now. Kí me dé mi pariwo, right? Ṣèyí mo sọ fún ẹ, mo sọ fún ẹ pé mo lọ sí location and again o ti mọ̀ pé tí bá ti wà location mi ò kí ń gbé Oh, nítorí pé o ti ń ṣe orí ìtàgé sí nítorí pé o ti ń ṣe fíìmù I will not have access to you again. No, it can't work. It can't. Ṣèyí mo sọ fún time to yẹ kó o máa pè now no she call ẹnìkan ni mi ò kí ń so why do you wan take it so personal. really ṣó fẹ́ about me, Johnny. oh so you pé o ti bẹ̀rẹ̀ sí we ṣe against your thing, sí o Eh? Money, ṣe fíọ̀mù mo access ẹ no it can't work that won't work. ṣẹyẹ ìgbà wo ló da ọmọdé báyìí because gbogbo bó ṣe ń ṣe yín ó ń ṣe bí very sick for that statement. no you don't talk to me no, like that. no I talk to you like that. no you don't body the celebrity What about what about ṣe fíọ̀mù. let me tell you you're not the first person to be on screen okay Stop acting foolishly. Are you talking to me like this? You need to take shit yẹn lọ́wọ́ ẹ̀. Àbálò ṣe bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ Put some respect on my name, man. Ah, tó bá ti jáde sí kò kó ṣe jáde kó kúrò nínú ilé. lọ́wọ́ tó fi dólẹ̀ mo bèrè ní o nǹkan tó ń jó ẹ lọ́wọ́ tó fi dólẹ̀ ṣé torí kò jẹ́ sẹlẹbírítì ó jẹ́ ìlú mọ̀ọ́ká àwọn ló jẹ́ kó sọ ọmọlúwàbí ẹ̀ nù mo bèrè lọ́wọ́ ẹ. dadi bọ̀ṣẹ̀ ló provoke me now. ṣé nítorí pé ó béèrè fúnra ìtẹ̀ ṣé yẹn mí pé ó yẹ kó fọ létí àbí look here ṣé o mọ̀ pé future husband ẹ ni yes he is your fiance and kò tẹ̀ jẹ́jẹ́ nítorí pé ayọ̀ tó ń yọ̀ yìí ṣé o mọ̀ pé ayọ̀ làkèrè ló yọ̀ tó fi ṣẹ́ tán you better take it easy then take it easy. dadi bọ èmi lọmọ yín náà. wọ́n ìtẹ̀ ṣe ń ṣáìdì ṣẹyẹ torí mi ò mọ̀ pé bí aṣẹ́yẹ lẹ́bi ṣe bẹ́ẹ̀ mi lọmọ yín èmi ní ẹ̀jẹ̀ ṣáìdì náà ẹ̀jẹ̀ ń ṣáìdì ṣẹyẹ. ẹ bó ṣe gba létí yẹn tó bá jẹ́ pé òun náà gba jíjẹ ṣòro mi máa support ẹ. dadi ó máa gbá mi létí nígbà tí ò ṣí èrè ẹ wò dadi mi ò mọ ríṣẹ́ ṣe máa sọ pé ẹ máa support ṣẹyẹ ṣóun lọmọ yín ni àbẹ́mi lọmọ yín ẹ̀dẹ̀ ní pé ẹ̀ ní support mi wọ́n àìtẹ́ṣe ní support mi ṣẹ́yìn lẹ́bí ṣẹyẹ ni ṣẹ́yìn lẹ́bí ṣẹyẹ ni lẹ́yìn ilé fi ṣẹlẹ̀ ni kí ló dé. wá wá wá má bá mi ṣeré kélégbé ní èmi yìí o kí ni ìtumọ̀ kélégbé kéléwò ló gbé. ẹ wo ẹ má máa gbé yín wá. ẹ wo ẹ wo tó ń bá ti mú nǹkan bí ẹ má máa yọjú mẹ́mi o lẹ́yìn ọ̀sà nínú gbogbo àdúgbò ọlọ́run àwa ló kàn o. ìjọba gbowó jẹ lọ́wọ́ ẹ̀ ó bọ́ mi rí bá mú owó. lórí yẹn máa débi. mi mi ni mi èwo ni ọ̀dọ̀ àti ọ̀pẹ́ mi da gbogbo gba rínú àbí kò sẹ́ni tó bẹ̀ mí o tó fi máa da gbogbo bírú o. kò sẹ́ni tó máa bẹ̀rẹ̀. èwo ni kí ni kí ẹ ẹ parí dáhùn mọ́ pé fún mi lọ́wọ́ mi ṣáà fún mi lọ́wọ́ mi nínú. wọn fẹ́ nǹkan àló fẹ́ bí wa. fún mi lọ́wọ́ mi. àwọn àbí ní bí àwọn àbí náà sọ ní ìtajà ń bí. Ah, kó ń bẹ́ẹ̀ tàǹtà ìbá ẹ̀ mílíọ̀n kó ń bẹ́ẹ̀ tó a lè tó a gbé ni iṣẹ́ lóde tí mú bọ́ọ̀lù mi tó dẹ̀ ṣiṣẹ́ lórí tó tún ti mẹ́pà tó ti jà ah! láàárọ̀ kùtùkùtù tí mo ṣẹ̀ṣẹ̀ dọ́jà o ṣé kí ni ọ̀gbẹ́ni ló yẹ sanwó àbí àbí àbí kò jábọ̀ lórí bọ̀lẹ̀ padà. ẹ dáadáa kò káwó kankan mọ́ mi lọ́wọ́. àpẹẹrẹ kò sanwó. lè parọ́ kò káwó kankan mọ́ mi lọ́wọ́ ọdún ọdún lè parọ́ fún yín. tí wọ́n ní kí bọ́ọ̀lì ṣe bẹ́ẹ̀ fún ẹ bọ́ọ̀lì. mo dáná mo dáná ayé mi bàjẹ́. mo dáná mo dáná mi mo dáná mi mo dáná mi. má dà á gbèsè mo tún fẹ́ jẹ gbèsè.

tó wá síbi tó bá lóun fẹ́ ṣe òun fẹ́ ṣe bí wèrè kan ó yẹ dúró tì kẹ́ kó mọ̀ pé wà lẹ́ eré kan ká ká ọlọ́run fẹ́ ká dúró tì tó ń jọ ni ẹ yẹ kó máa ṣe pé tó bá lọ jọ ẹ ní àlásán àwọn tèmi wọn á fi lásẹ̀ mọ́. bẹ́ẹ̀ni máa fún yàrá àtúntò máa fún yàrá àtúntò. yàrá ìfẹ́ bá rí máa ṣe é tó lè tó yòó ni ọ̀gbẹ́ni má lọ sọ fún mi pé kò sówó tún yà á tún bè. màmí ẹgbà ẹgbà. ẹnì kan kò sọmọ náà tó bá lọ jọ ẹ ní àmà tí wọn lásẹ mọ. o ṣe ọkọ mi wo bó ṣe ń kẹ mi wọn náà máa rọ ọmọ ṣe kẹ mi. àṣẹ màá mi. ìwọ náà dúró kẹmi náà ṣe ìyá fún ẹ. bọ àwọn tó bá dọjọ mi rẹ tí mo tí mo bá fẹ́ bá yín tra ìgbogbo rọbìṣì ẹ wò èyí kọkẹ dúró rẹ pẹ̀lú ẹ fẹẹ ṣókí nìkan jẹ kó mọ pé táwọn ẹrù kò lè. mo ti gbọ́. ṣé a má ṣe ọdún kò sáyè láti ṣe ẹgbà bọ̀ọ̀lì ẹgbà ẹ ah, gbà gbé ẹ gbà kó tẹ. o ṣé ọmọ mi ọmọ olóríire àyẹ̀mí gangan náà ṣì ẹ pa nítorí wọ ọpẹ́lọpẹ́ wèrè ọkọ là yẹn ó fẹ́ níbi tí mo wà lábà mi níbi tí mo ti rọra ń ta ọjà mi ẹ ó fẹ́ fọ̀kọ làwọn mi ó ṣe ó ṣe o two thousand tún ti wọlé. dẹ́yìn gba etí ẹ̀ ẹ̀ sọ kí wàá ní wọ́n ṣe fún. kí ló fẹ́ kí n ṣe fún kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún àmọ́ kàn bínú kúrò rẹ̀. <laughs> ẹ ṣe tí ayébára ti wá di ayé ọ̀làjú ń sìn ó ti tó kí ọmọ máa gbé nǹkan bàbẹ́ kó máa fi ṣeré. owó ṣòro bó ṣe yà ẹ́ lẹ́nu yìí gan-an náà ló because the truth about it is Gary was never like this. Trust me, what got these celebrity to overnight then everything just changed. Sorry, <sighs> tó bá jẹ́ nǹkan tó ń òwe tẹ́mi fi hàn pọ́ńtà láti pa fani gbogbo tí rí ìyàwó ni o. kò sún síwájú. no no no kò tó sọ kàn yẹn kò tó sọ kàn yẹn èmi mọ dẹ́rìn dáadáa. sori ó kàn fẹ́ kí n fóun ní freedom díẹ̀ ni but my problem is by the time that mama fi marry kò wá ní ní time fún family and that's my own fear so nǹkan tẹ́mi try láti jà fún nìyẹn. ọ̀rẹ́ sori májèkú pẹ́ńgbà látàláwìn ìkànnì ọmọ afọ́ mọ́ ṣọ́yà abẹ́ta kò jẹ́ kóbìnrin máa bá tiẹ̀ lọ kó máa lọ kó tó di egungun ẹja mọ́ ẹ lọ́rùn ṣe understand. ọ̀rẹ́ kò tí ì lè tó báyìí ah, kò tí ì lè tó báyìí but ìwọ máa wọrin akèrègbè ló máa júwèé ibi tá a máa fọkàn sí lọ́rùn. Um, that reminds me báwo ni ọ̀rọ̀ ọṣẹ yẹn ẹja ń bá kàn. iṣẹ́ wa òkè ó wà òkè à ń tẹ̀síwájú. oh good so that means o máa lọ ṣe fàájì fún mi sẹ́ni àmì. kò sí wàhálà ìfọ̀ jọ wá nǹkan ṣe pẹ̀lú um, issue girl wá nǹkan ṣe pẹ̀lú. oh it's just that I love her so much. Really. Bishasha Bambinu Ah, ọ̀gbẹ́ni wá fún mi sórí à mo wà gáràjì sí kò mọ́wọ́ mi bá mi o ó mọ̀ pé mi ò fowó mi ṣeré o mi ò fowó báyọ̀ ṣeré o kò mọ́wọ́ mi bá mi o. sàálè sùkúrú sùrà mọ̀ bàbá ń fún fáwọn àlè. tó ti gbọ́ mi báyọ̀ ṣe wọ́n wá fún mi. wàá ṣoríire fàṣẹ fàṣẹ ọ̀rọ̀ mọ kí ló ń àpíà ọmọ sẹ̀ndí òdò ńlọ ìtọ̀ ní èkí ló ń ṣẹ̀lẹ̀ ìtumọ̀ mo ní kó fún ẹ ní nǹkan ó dẹ̀ tún wá ń dá nǹkan yẹn padà fún mi ó yẹ ń lọ bẹ́ẹ̀ yẹn ó wá pa aláyé mi rò pé wọ́n ṣe mistake mi because ọ̀nì náírà dè mí ò kí ń tọrọ owó ẹ mọ̀ pé mi ò tọrọ bára mi dẹ̀ wò pé bóyá ọ̀tọ̀ lẹ́ni tẹ́ran sí ọ̀tọ̀ lẹ́ni tó jíṣẹ́ fún fún. kò ń jẹ́ mistake rárá wà á tiẹ̀ sì kọ́kọ́ gbà ná wà á tiẹ̀ sì tekí èèna ẹ sífà ò bá tọ́ sí ló máa ń pè lára mu wà á gbà wà á ṣe yẹn. mi wò pé kò sí nǹkan tàjọ fàpọ̀ tá àjọ ṣe business o kò sí ọwọ́ báyẹn máa máa pín owó àwọn máa aláyẹ bọ́lẹ̀ ń bẹ o kò lè wọ́ọ̀kù. kí ni ò ní wọ́ọ̀kù yẹn máa speak yẹn ajá òkè yẹn ń sọ fún ẹ ṣé wọ́n gbogbo ò gun mọ́tò ó yẹ kó gun náà bàbá irú àfọ̀hún tí ẹ ń sìn kí n fún ẹ ní mọ́tò tó da ṣé tí má tiẹ̀ ní kó máa fi five sixty bml bẹ́ẹ̀ kó máa fi ṣeré ká tó máa gbé sẹ̀kú àfún ẹ ó yẹ kó lè gun prado náà ṣọ́lọ̀ òun ni ó ní kó má gun ni èmi máa tọ́jú ẹ níbi táyà ẹ máa já máa tọ́jú ẹ tí wàá fèsì ọlọ́run pé mi tọrọ tó yìí náà wàá tún máa bèrè pàpà ṣé òun fún mi lẹ́sìtà ni màá ní hùn tí ló ń lọ ẹ nìyí kò ṣe pé. alájẹ ṣe fẹ́ máa fún mi lófo ni ṣé ẹ rò pé mi ò mọ̀ pé ń gé Yemọja ni bálẹ̀ ṣe mo máa gé Yemọja tẹ̀lé tí mo máa gé mi. aláyé ṣe fẹ́ gbọ́ mi tí ó bá ń ṣe pé Yemọja àwọn òtẹ̀ fẹ́ fúnra wọn bèrè ó yẹ ká mọ̀ pé bí ọ̀gá ló yẹ jẹ́ sí mi ó yẹ kí máa gbé fún kí máa gbé fún kí máa gbé fún. àádọ́ máa gbé fẹ́mi náà èmi máa gbé fún ẹ gbé fún ẹ ti yí ẹ mo fẹ́ tọ́jú ẹ ní kí ló ń ṣe ẹ ó ní mo jẹ ẹ̀kọ́ rí tó ti ní flag tó ní kọ́lọ̀ kan rí last ma pay last kevin spay mò ń speak ẹ̀fẹ̀ sórí flag tó ní kọ́lọ̀ kan wéè wà yẹn ó tóbi bàǹbà ó dúdú ó ti ṣe kí ni àti gbá yẹn lọ nìyẹn ká tún wá mú ọ̀nà ọmọ ọmọ ọmọ pupa ó lè sì mé tàbá papò di flagé ó dẹ̀ ń dùn lọ́nà nìyẹn kí ló ń ṣe ọmọ tibẹ̀ jájọ máa gbà. àṣẹ ńlá bàbá ò wálé ọlọ́run gbé fún gbá fún kó fún ọlọ́run ó dá fún èèbà ó fòrò ọlọ́run ò kan blọ́ọ̀kì ò kan kókó ọlọ́run ò wọ́wọ́ tìláyé ẹ̀ nílẹ̀ o wà ń bí wa láyé ó ti yẹ. ẹ la spiki èlé tí ẹ la tọkí ètò yìí àlà sí àlètà ẹ la spiki ètò yìí. ọlọ òkè ó yé mi tọkí àlètà àbí bàbá ọlọ́run ẹ ìyá mi ṣáta ìyá mi ṣáta ọmọ ológo ọlọ́run àwọn eléyìí tó lẹ̀ pọ̀ mọ́ yìí ọlọ́run ní tìmù ni o èèyàn pẹ́ńkẹ́lẹ́ èèyàn pẹ́ńkẹ́lẹ́ o pẹ́ńkẹ́lẹ́ o mẹ́sì ni ọlọ́run o pẹ́ńkẹ́lẹ́ o. wà wà wà láyé kí ló ṣẹlẹ̀ kí ló bukú yẹn ni má bínú. ṣé ọmọ ọmọ ni. má bínú. ìlú ọwọ́ òdì yẹn. ìyá mi játa filẹ̀. kí ọmọ wa lè fìyẹn lẹ̀ má lọ máa kọra móríire má lọ máa yà. Ah, lẹ́yìntọ́ tí a ọmọ fìyẹn lẹ̀ kí tí mò ń jẹ́ kó yẹ ìwọ náà wò. pé wà ẹ́ tó ń bú yẹn wòlíì ibì kan ọlọ́run àdúgbò kan ni n tó bá sọ báyìí àwọn tó sọ ìyẹn pé nàìjíríà máa gba independent àdẹ̀gbà ó dẹ̀ ti sọ fẹ́ pé àlàáfíà ló wà má yẹra fóríire náà ah, ah, ọlọ́run sẹ́ẹ̀ ṣáṣáṣá mi. mi ò láìkẹ́ ọlọ́run sẹ́ẹ̀ ó ṣáá mi ṣé sàmì yóò mọ̀ tájà bá lógún ọdún láyé ẹran ogun ni mẹ́sì ò gbọ́dọ̀ gba máàjì mẹ́rin kó má score ìwọ kẹ̀tì tiẹ̀ tí ìwọ jẹ sí ṣé wò. number you're calling cannot be reached. To send an instant voice message at regular call charges, please stay on the line, otherwise hang up now. mo tún pè ẹ́ mo tún pè ẹ́ nígbà tí mo débí ṣèyẹ fóònù ń ní nǹkan ògbé wow like ṣé o ti gbàgbé rẹ ní tí mo jẹ ni. ṣó mo yẹ àwọn tó fẹ́ pè mí tó yẹ pé mi ò gbé kọ́ wọn tí mi ò tẹ̀ ní time fún tí mo try láti avoid wọn tí máa fi kọ́ wọn sí number busy ó ti gbàgbé pé best actress ló ń bá ẹ sọ̀rọ̀ yìí ó ti gbàgbé pé celebrity ló ń bá ẹ sọ̀rọ̀ ó ti gbàgbé pé star girl ló ń bá ẹ sọ̀rọ̀ yìí ni mo wá ń pè ẹ́ ṣé yẹ ó ti ríra ẹ gan-an mo ń pè ẹ́ ò gbé kọ́ mi. fọ́nì ṣá ìfẹ́ fọ́nì gan-an o because tí ò bá ń ṣe ti ìfẹ́ ni mi ò ní máa pín irú ẹ̀ ìwọ ìwọ sí èmi kó má gbé kọ́ mi. ìfẹ́ gọ̀gàn lóòótọ́ ìfẹ́ stupid ó nasty ìfẹ́ ò ráyé wá because if not for the love I have for you. I swear down kò yẹ kí n jẹ́ step a foot into this house. Really? Shay, are you actually talking to me? No, ní sùúrù, ṣó ti gbàgbé best actress no ń bá sọ̀rọ̀ No, ṣó ti gbàgbé pé star girl no ń bá sọ̀rọ̀? back ti gbàgbé pé celebrity lẹ́ni no ń bá sọ̀rọ̀ Hell with you and your stardom. Really? Wá, Shay, you wanna call ló máa kọ́kọ́ just celebrity Look, let me tell you something. Before you There were people. And after you, there will be others. Ṣẹ́yìn, ẹbí ẹ̀kọ́, fault ni. No, it's my fault because you o bá ń ṣe mi tí mo kó ẹsẹ̀ mi lẹ́sẹ̀ wá sínú ilé ẹ pé kí n máa question lọ́wọ́ ẹ stupid question pé kilo ló dé tó call me. Ìgbà tó o call me. So yẹ kí n rán No, so yẹ kí n rán ẹni ta ni But wait, it's not going to happen again. kò lè ever oh yes it's not going to happen again because if you step out of this house don't you ever come back. yes. okay. you call yourself wife material but I really your home you're going to get married without your career. Oh, sọ going to gan Ah, oh, ìtumọ̀ gan. ìtumọ̀. ọ̀gbẹ́ni Yemọja. Yemọja kí wọ́n ti pọ̀lùkọ ẹ̀ wá sọ fẹ́ dòdò rú ni sádò bẹ́ẹ̀ sádò nǹkan bátò gẹ̀ẹ́sẹ̀ wà fìyẹ́ lẹ̀ o ò lè gbà kéré o tó bá lọ lọ gbà kéré lásán ibi òkè sòdò tó bá lọ bẹ́ẹ̀ lásán bẹ́sẹ̀ space mọ́tò àgbà ìdánù. wọ́n jọjọ jọ lẹ́gẹ̀ yóò bá mi lé ikọ́ dùn mí ọ̀nà yìí kí n bá sọ̀rọ̀ jẹ́ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ sà ẹ̀dá mi náà sọ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni ó dà kó rí ẹ ti dalẹ̀ kí ni rọ ẹ̀mí ọ̀gbẹ́ni kí ni rọ ẹ̀mí ọ̀gbẹ́ni fásitì kò gẹ̀rẹ́ ọ̀jọ̀ rẹ̀ àbúkẹ́ ti fọ́ ọmọ ẹ lónìí wà kí ló ṣe náà. ẹ wá ó ń pẹ́ ó ń pẹ́ gan. lè àyè máa kú la àyè máa kú la. ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ mọ́tì ọmọ àná ọmọ débi trade ọmọ tí mo gbé wá sínú àbẹ́tẹ̀ miltinat kékeré yẹn ọmọ tí mo tù tí mo tún lè tù sí kọ̀ǹga ṣé ẹ kọ́ sàmà tẹ̀lé ọmọ yẹn. sotiri sotiri kò fọ́ọ̀mù gan sotiri kò bíntì o tánṣó o kéré gan sọ èkó jọrọ òbí ni wọ́n máa gàgbá ló máa gàṣẹ́ fún sọ fún mi o wa sọ sí pé o sá ti wá o ń gbé ọmọ kékeré ní ẹ lórí wa tiẹ̀ lẹ̀ ṣé o fẹ́ kí o sá máa jẹ bẹ́ẹ̀ ni kò máa jẹ ráìsì. tòótọ́ sọ̀rọ̀ nìyẹn ṣé ẹ kó máa rí bẹ̀lẹ̀ gẹ ó ga gan o eye service mofo ṣé ẹ jẹ́ ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ó dẹ̀ sọ pé gbọ́ tí wọ́n lọ kà pẹ́rẹ́ á èṣù àwọ̀ prada. ọjọ́ ní farabalẹ̀ kọjá gbọ́. ee lẹ́gẹ̀ẹ́ fílẹ̀ máa yanjú ẹ̀ máa yanjú ẹ̀. kò sí èrè àwọn amúra sábà o sì kọ́ tẹ́lifọ̀dù máa fẹ́ anybody ṣe. ọmọ wa o sì kọ́ tẹ́lifọ̀dù máa fẹ́ anybody ṣe. ọmọ kólẹ̀ wà lókè jù jẹ́ wálẹ̀ ìtumọ̀ yẹn àwọn ta ló ń fún ẹ ní fake news gan-an. àwọn ló fẹ́ mi fake news nínú nínú gáràjì ìwọ lọ́jọ́ mi ò kà ojú mi kà ló kà kó ká bí bíẹ̀ kò sí kan tó ṣẹlẹ̀ sí mi ò mọ̀ bó ṣe lọ ni mo ṣe ń sún mọ́ gbà ó ló pè mí gan tí mi ò dẹ́ lóhùn dámi ló gba ọlọ́pàá mi tí mi ò dá lọ irú sẹ́wọ̀n la ti ṣe àti ṣe front and back àti yọ̀dì kọ́nà àti kẹ́sẹ̀ sókè àti hallelujah ọ̀rẹ́ kí ló tún fẹ́. fìyẹ́lẹ̀ èmi ìrọ̀rọ̀ ni bẹ́ẹ̀ jẹ mi ò tẹ̀lé ọmọ kékeré kankan tí ó ti yẹ ń sìn wọ́n ló máa ń lo gbò bóyá ìwà omi òkun ni wọn lè bu tán ọlọ́run tí ó yẹ sìn mo mọ nǹkan tó ń ṣe ní tó ń béèrè yẹn àwọn atúnbẹ̀ gbé sókè wọn ò lè rí àgbà. sótán sótán àti ní sọ̀rọ̀ méjì wàá tún máa fowó dí wa lẹ́nu owó kọ́ lóbìnrin tèmi mọ̀ o tọ́tọ́ ni mo sọ yẹn. orí nọ́mbà tó ju ẹ̀ sábà ní ká gbà wọlé àsáré mu wáǹsì kí n tọ́jú ẹ̀. ó pẹ́ ó ṣà ó ṣà mi gbọ́dọ̀ ká ọmọ yẹn o mi gbọ́dọ̀ ká tọ́tọ́ ni mo sọ yẹn o. bóyá wálé wálé bóyá wálé ó kún gan-an ṣé ẹ̀sìn rẹ̀ fẹ́ kára fún yẹ báwo lálẹ́ yìí. kì í tí ì lè sọ ọ̀pọ̀ náà mo para mo para o. times two ni lọ́wọ́ mo para o. times two ni lọ́wọ́ alẹ́. tí bá ó dà mo ti gbọ́. olóògùn kú ni bọ̀bọ̀ ọkọ̀ láyé. kò sáàríjáde kankan fún gbogbo wa nù lè la mọ̀ pé nǹkan tí dènà ṣe fún kò dáa ẹ ṣùgbọ́n àwọn Yorùbá ní mọ̀wà fúnníwà ló ń dẹ̀rọ̀ jọ ẹ̀ pàápàá mọ́ra dáríjì kí ló fẹ́ tì sí ẹ I promise you kò ní sí bẹ́ẹ̀ mọ́. ṣáwádìí ní ilé ìwà ọkọ wádìí ó yà kọjá rẹ pẹ̀lú ọlọpẹlẹ rẹ tó fẹ́ pé kó má bínú. ó létí ní ògbọ́n ọ̀gá tí mọ́mí ẹ sọ ni. báwo bá ń ní dá ọkọlẹ ọgbà. má bínú ọkọ mi ṣáàbà mi fà á mọ́ra. ṣó o kọ́ ẹ́ kó o bẹ ọkọ yẹn. ṣó o ní kúnlẹ̀ fún ni ah, what kind of child is this. I'm sorry. It's okay. I missed you. Má no bàbá Should we kó to mi dáríjì. Okay, mommy. Ẹ̀ tún ọyọ̀! Má má bọ̀, ṣé oúnjẹ ẹ ti ṣetán? Bẹ́ẹ̀ mo ṣe. Ọmọ mi máa jẹun kó tó lọ bí. Don't care. mò ń bọ̀ jẹ lọ gbóúnjẹ ìwádìí àlọ́ dáná padà. Ìrọ̀lẹ́ kò ní mọ́ra. Ah, bàbá. Eh? ó ti kà é mọ́ra. báwa ṣe ń ṣe nìyẹn la ṣe bẹ̀rẹ̀ láti láti kékeré wa kó dákẹ́ máa dáa. kò sẹ́ẹ̀dì lọ́wọ́ ẹ̀ dáhẹ́ kó o ti bá mi fún kòbókò mẹ́fà kòbókò ẹlẹ́nu kan ṣáà àmì àti báyìí. ọ̀ọ́. Okay, see you later. All right, Dr. Bosa. God bless you, sir. you have to make it snappy mo fẹ́ ká tètè parí sí ni so that we won't work much in tonight. Talk to your mom. ṣe kí ọ̀dà. jọ́ kúrí ọlọ́run. ní ìṣètàn ní ìsìn. gbogbo nǹkan kọ́lọ́run jọ kó jẹ́ kásìkò tàwa náà tètè dé. àmì o ọ̀rẹ́ mi kọ́lọ́run jẹ́ káwa náà gòkè ká di superstar bí àwọn kan. kí ni mo kọ́ tẹ̀sán sìn ẹ fẹ́ gòkè ṣé ẹrù pé ládàánú máa fi ń gòkè yẹn ni ẹ̀yin náà fẹ́ gòkè. ẹ tiẹ̀ ní sùúrù àwa a wà lókè yẹn ṣé ẹ fẹ́ lé wa kúrò ńbẹ̀ kẹ́yìn lè gòkè ni àwọn èèyàn fọ́ nìṣà. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rírà dáadáa ayẹyẹ máa gòkè everybody mà ló máa fẹ́ gòkè ẹ̀yin náà máa gòkè ṣé ẹrù pẹ̀lú ní star àwọn ta ní fíìm lẹ́nu ṣé ẹrù pé bóyá á jókè ni á ṣiṣẹ́ débẹ̀ ni. ẹ̀yin àǹtí ẹja ṣe sádò. no no no no you don't stop me while talking. ah báwo ló ṣe máa ó dẹ̀ mọ̀ pé mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ̀ àǹtí ẹ̀ wò nìyẹn no you don't you don't do that to me ẹ ń sẹlẹ̀bù ẹ wé mi kí ẹ mọ̀ mọ̀. excuse me fún mi ní mìíràn kò jẹ́ kí n wo nǹkan tó ṣe sí mi lójú. ẹ̀wọ̀n tẹ̀ bá ń ṣe fíà. kí ni nǹkan ṣe sí mi lójú yìí make up ṣe make up sí mi lójú ló kún gbogbo ojú mi ní green kọ́lọ̀ kọ́lọ̀ rainbow báyìí tó kún gbogbo yamayama bí ojú eégún àǹtí eégún bíi bò láì wá ń dilé lágbóńdókò. ẹ ẹ wo bíi wọ́n ti sẹ́ẹ̀dì wéré sí mi ó ti lé lóṣù kan o nǹkan tó sì ń bẹ́nu ibẹ̀ ni mo ṣe ṣe bá aṣẹ́wó lẹ fẹ́ ṣe kárátà aṣẹ́wó sì lélẹ̀ ojú gbọ́dọ̀ mọ́ sáín sáín kó mọ́ glógló kí gbogbo ẹ̀ mọ́ ṣe kọ́lọ̀ tó sì wọ́n bí aṣọ yín náà ni mo ṣe sí yín lójú. mi ò fẹ́ wàhálà ẹ tún stress mi jù ní location yìí please wá bá mi nu ojú ìkúrò ẹ má bínú nílé nù kò sẹ́ni ó gbàdúrà kó fojú ọwọ́ ṣiṣẹ́ kó fẹ́ yan ọwọ́ dànù nígbà mo wà bí látàárọ̀ tí mò ń ṣiṣẹ́ tẹ́ wá ní wá mọ̀ nù ta ló mọ sẹ́ tí ò ṣe tiẹ̀ gbà wọ́ọ̀dù. ṣé orúkọ ẹ ló fẹ́ fi ṣaṣẹ́ àbí ojú mi ìmọ̀tí pàwọ̀ fans mi wá ń rí ojú mi báyìí wọ́n ní kó wá ní gbogbo shit tó ṣe sí mi lójú yìí. Ah, ó ti ẹ̀dá tó wá jọ bá mi sọ fún makeup artist tó pè wá síbí ní pé kó bá mi nu gbogbo rubbish tó kù sí mi lójú because mi ò lè take it please mi ò mọ bí dá sí ní wọ́rọ̀wọ́rọ̀ break up artist yìí ẹ jọ ẹ sọ fún pé kó wà ní ojú mi sí torí tínú bá bí mi ẹ mọ̀ kan tí mo lè ṣe. kí ló dé pm pẹ̀lẹ́lẹ́ kó lábò ah, ah. orí kì í pọ̀ látò ní kí ló sì dé ẹ ti sẹ́ẹ̀dì síkírìpùtù yìí sí mi ó ti lé lóṣù kan kì í sì ṣe pé nǹkan kan ti ń bẹ́nu rẹ̀ àwa wí tán wọn ní ẹ make up tẹ́mi sẹ́sàn lójú o ó ti mójú àwọn dúdú ẹ dákun sọ́gbórí wọn kò ń bẹ̀ ni ẹ bí mo sì ṣe wà yìí professional makeup ni mí o makeup artist gidi tó lóko ni mí bí mo ṣe wà yìí mo ti bọ̀ ń lọ́ba lọ́ba mo ti láwọn tó lóko lóko mo ti bọ̀ ń ṣe makeup tí ò sí wàhálà tí ò sí jà ẹ àwa wíta ló ń wòròwòrò lèmi èmi èso ń wòròwòrò ìyẹn ṣe makeup. so are you talking back at me. ṣé o èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. idiot makeup artist tó tó pé wá sórí iṣẹ́ ìṣòkòkò tó sọ fún mi mi ò lè ṣiṣẹ́ pẹ̀lú lady mọ́. and if you still want me at your set mo need another makeup artist. can you just. <laughs> PM kí ló ṣẹlẹ̀. dẹ́rìn àti makeup artist lọ́jọ́ ní gbólóhùn àṣọ. makeup kí ló ṣẹlẹ̀. ẹ sọ fún mi pásítọ̀ wílẹ̀ mú wọ́kọ̀ mo tẹ́yìn dùbẹ̀ á ti sì yín gbà lójú. pm tẹ̀lé mi. ìsìnkú o ṣé ẹ wọ́n lè sọ pẹ̀lẹ́ sẹ́mi náà. Ah! ọlọ́run kúkú falágbára ń sùúrù báyìí. imagine òpójú mi. kí ni ìbẹ̀jú o mo ti bá makeup sọ̀rọ̀ jọ́ nítorí ọ̀rọ̀ máa lọ gbogbo lójú ti fẹ́ fi tajà yìí jọ́ nítorí ọlọ́run. producer kílẹ̀ ń bẹ̀ mí fún sí i mo ní mi ò fẹ́ rí lady lórí set yìí mọ́ because kò lè ṣe makeup fún mi and it's very simple tá a bá ṣe fẹ́ kó dúró èmi ó máa lọ. I don't expect this from a professional like you mo fẹ́ kó understand pé bá ṣe pè ẹ́ òun náà la ṣe kùn ún náà besides everybody is a professional in their respective field even tó fi dé àwọn crew members really eh, pm òun fi mí wí ọmọ ọlọ́run yẹn nìyẹn o òun fi wá wéra wa kò sí wàhálà producer ẹ send account number yín sí mi màá forward owó yín padà sí yín. ẹ jọ kò tí ì tó yẹn kò tí ì tó yẹn rárá ẹ má wọrí ẹ ní sùúrù fún mi ní tàmí ìjọ nítorí ọmọ ẹyin lójú ní fẹẹ rí tajà pm ẹ kárí rẹ ẹ jẹ kárí ẹ má ẹ kókó lóun fẹẹ mọ ojú ọmọ fẹẹ lọ. àwẹ̀ yéé ṣe bí jáwé jura oore ọ̀fẹ́ lónìí. ọlọ́run bá mi. tí ẹ dúró náà kí ló máa ń ṣọmọdé yìí náà sóun nìkan ni superstar ni ó wí tán ó ní ẹ àlè dókè ṣé nítorí pé ó ti di superstar ó ti bìlíì pé àwa gan a lè di superstar ni. ọ̀rọ̀ yóò kí n ṣe ti tèmi bọ́sẹ̀ èmi yìí mo máa dókè mo mọ̀ pé òkè yẹn tó bá ti kún bóyá ó máa wà lára àwọn tó máa step down fún mi i don't know and i don't care ọ̀rẹ́ àjìjọ máa débẹ̀ bí o. ẹ àǹtí lókèlókè mo mọ̀ púpọ̀ tí yìí ìyá mọ̀ ìjọba aláìní bàbá abẹ́ẹ̀rí tó wọ́ mi báyìí. ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ṣé ìgbà tí wọ́n fún yín yẹn ṣé kò dùn. sórí yóò sọ ẹni kí ló dé tẹ̀yìn ò bá mú kẹ́lẹ̀ ń bí bí bá wítọ́tẹ̀ tó wú stóòfù sí irun. èwo ni èwo ni ṣé mi ni mo gba yín létí ni nígbà tẹ mọ bẹ́ẹ̀ ni tó gba yín létí ẹ̀ ṣe kanra mọ́. ṣé ẹ ti ya wèrè lẹ́yìn bíi bọ́tì sẹ́ẹ̀bì yín ni bí ìṣèwèrè tó lù mí. bí yẹ kí makeup yẹn kó máa lọ kẹ́pẹ́ makeup mi fún mi. dẹ́rìn tó ń pariwo tó ń pariwo pé ká lọ get another makeup artist ṣé òun ló fẹ́ fún wa lówó ta fẹ́ san fún another makeup artist ni. ṣé kí wá lose dẹ́rìn lórí sẹ́ẹ̀tì mi ṣé dẹ̀ mọ̀ pé dẹ́rìn mọ̀ ẹ́ fi tajà mi. ah clara fẹ́ ṣe é sí producer ẹ wo artist ní ló ti fẹ́ máa bínú lọ yẹn abẹ́ta kẹlẹ́bà kó má break iṣẹ́ mọ́ wa lórí. ṣó ti gbá jíjí kà lọ up national progress ẹgbẹ́ onímọ́tò ò ní bàjẹ́ òkè òkè la máa máa lọ. mo ṣe máa jẹ́ nìyẹn. gbogbo yìí ti mọ reason ta ṣe sì tí èyí bí a fẹ́ tọ̀ kí èlórí pìàrẹ́yè ta fẹ́ gẹ̀yẹ́ èyí o ìdí mò ń sọ ni wípé ẹ mọ̀ ọdí tá a ṣe sì tè ẹ mọ̀ ọdí tá a ṣe jókòó kí aro ẹgbẹ́ wa yìí ó ṣe kí ni ó ti ṣí sílẹ̀ a dẹ̀ máa yan ọ̀yàn tó yẹ kó wọ ọbẹ̀ kó lè lọ bó ṣe yẹ kó lọ ká lè bọ́tí ráìtì ẹgbẹ́ ìka sọ́ọ́dì tẹ bá ní kẹ́ fi dáadáa ẹ̀ nù èmi wò pé bóyá ká gbé ipò yìí ká jẹ́ kó lọ sáàárín àwọn obìnrin torí pé tá wo gba àwọn tó wà ní post nínú gáàjì wa ọkùnrin ni gbogbo wa pátápátá so èmi rò pé kẹ́ jẹ́ kíkó ìlọsọ́dọ̀ àwọn obìnrin. èmi kọ́ ti rò pé obìnrin obìnrin méjì kan ayé báyìí tó ti pẹ́ nu iṣẹ́ yìí ìyẹ̀pẹ́ náà méjì yẹn alámùkànnù wọn ọmọ àwọn òkè àkọ́kọ́ bẹ́ẹ̀ ni Yemọja ẹ̀kejì bẹ́ẹ̀ ni Ṣàṣà àbíkẹ́ ẹ̀ pé mo sọ ẹ̀ dẹ̀ máa ń fọ́ àǹtí nìkan ṣáà ṣé níbi tó bá yẹ ká ti bọ́gbọ́n tá a bá bá àgbọ̀n bẹ̀ ọlọ́run independence gàgà ah, ìtumọ̀ ẹjọ́ torí ọlọ́run o ń tó bá jọun la fi ń wé òun ìyàtọ̀ dẹ̀ wà nù fáìlì àti fà ẹjọ́ oyè yìí kéré jù kọ́ dẹ́gbọ́n máa sọ pé èmi àti sá sákìnì sátìgbò àbí sásákì àbí kí lè pè é bá wò èmi lèmi kọ́ yẹ́ ẹ̀ lákọ̀ èmi lèmi ní gáràjì dùn kóun náà wá jẹ́ ń bẹ̀ ẹjọ́ ẹ gbé adéfọládé kẹrẹ gbé oyè fọlóyè. pẹ̀lẹ́ sí ni ọgẹ ọmọ kẹmi gbẹ ni wá sí gáràjì tọrọ òun múgbẹlẹ látara òun múgbẹlẹ rò pé èèyàn kan máa forí kò kò sájà bí o o lè kàn lè bá drop sheet ẹni àparò pé bóyá èèyàn kan máa la èèyàn máa lá lábà ẹ. ló bá yẹ máa tún ní mo bẹ ni wá ni. o bá mú gbẹlẹ o bá mú tọlẹ tèmi ni pé ẹ jọ ẹ ṣe bó ṣe yẹ kẹ ṣe kó má bàa sí problem o àìjẹ́ bẹ́ẹ̀ kò sí ìjà alájà ẹni náà tó lè bá mi máa sọ̀rọ̀ tẹ́fẹ́ máa tẹ́fẹ́ máa tún sọ lálẹ́ yìí. iye wọn ja wà kí ló ṣe àjọ náà jábọ̀ ọmọ mi sí àná ìwọ kó àjọ síbi ni wà á jẹ́ kórìí ẹ̀ pé o kó dẹ̀ mọ́ nǹkan tó wọn máa sọ lẹ́nu o àwọn ọ̀rọ̀ òbú yàrá yà ẹ̀ ó ti pọ̀ jù fún ẹ o wá sílẹ̀ ti sílẹ̀ tó o sìfáwò yín lọ́kùn kó múra o tẹ́ bá dẹ̀ ṣọ́ra ajẹ́ kí oyè yẹn ajẹ́ kó bọ́ síta. jọ́sọ̀rí ọ̀nà ọ̀lẹ́ gẹ́ ẹnu ẹ ti jẹ́ dòdò ò lè sọ dòdò. ọmọ tọ̀kí ẹ̀ lẹ́sẹ̀ ó ṣàwà wa ó dà pé ibi tọrọ yìí lọ ẹ jẹ́ kí òye yẹn ẹ jẹ́ ká fi sílẹ̀ fast kó máa sáré tètè kí gbogbo ọpọlọ táwọn kò tá àyẹ̀ sẹ̀ kó máa lè lọ tó bá lè títí náà bá mú ẹnikẹ́ni tó yẹ bá jámọ́ lọ́wọ́ á mọ̀ pé yẹ́ẹ̀sì òun lọ́gà ẹ jẹ́ ká dìbò ẹ tó bá wọlé kó dẹ̀ wá mú yẹn lọ. bó ṣe máa jẹ́ nìyẹn gbàyìn la máa mọ ẹni tó lérò lẹ́yìn jura wọn lọ. bó lè bẹ́ẹ̀ aláyé à wọ́n kọ́ mọ̀ pẹ̀lẹ́ rí jọ náà kọ́ sọ pé ẹ gidi kan. up national. àṣẹjẹ ẹni tọ́yàn dá lẹ́nu ẹ̀. ọmọ àní speak kí lè ṣe up national. Eh, ẹ bóyá tọ́kí ẹ̀ ṣe máa fọ̀lé ẹ̀ ni ó lọ fún pé gbogbo yẹn máa fìdí ẹ̀ sáré ṣóyè ń sìn bóyá sọ ẹ̀ la máa tẹ̀lé ẹ̀ máa lọ sórí field àwa lọ wò ẹ lọ máa lé ẹ tó bá ti mu ló máa joyè. ẹ wo alága ẹni tọrọ dá lẹ́nu ẹ ló ń jẹ bíi àrò kòkó ń sẹni tó ń ṣe wọ́tò wòrò tó ń ṣe wọ́n ràn ọmọ gbéyàwó lẹ́sìkè bó ṣe mo ní kọsíkọ́ lówó tó yẹ ń ṣèrò tó bá ń lẹ́yìn ló máa kó dọ́là wá fún ẹ ẹ lọ sáde ẹ lọ campaign kò jù bẹ́ẹ̀ lọ next one ẹ dẹnu kúrò lórí. kí ló ń ṣe ẹ̀wọ̀n gan báwo ló ṣe máa bínú kúrò lórí set tó shoot why now according to you you have twelve cents oya seven oko five báwo lo expect káwọn onífíìmù ṣe parí ẹ̀. tó bá ṣe wù wọ́n lọ ṣe máa parí ẹ̀ imájẹ́ òun kan tó ṣe fún mi náà ó fẹ́ bá ojú mi jẹ́ ni ó náà mọ̀ kojú láǹtà nínú iṣẹ́ tá à ń ṣe yìí oh. fèsì wa yẹn kọ̀ọ̀kan láǹtà gbogbo makeup tí tí makeup artist wọ́n ṣe sí mi lójú. ìdí náà mọ̀ pé mo fẹ́ ṣe kárátà kan ṣó tó dáa káwọn fans mi kọ́ rí ojú mi báyìí ṣó máa dá mi mọ̀ pé mi ni ẹ mo tún wá ń sọ fún wọn pé kọ́ nu kínní kúrò in a very polite way ẹ bá mi clean ojú yìí kẹ́yìn lè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi kò sí nǹkan tí ò sọ tán sí mi kó tó di pé mo ní ó fòkè fáìn mo mo mo kàn fọ létí mo fọwọ́ tààpẹ̀ náà ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bú mi mo ní òkè fáìn mi ò fẹ́ bá a ṣiṣẹ́ mo kọ́ lọ fún mi ní makeup artist tí mi tó bá fẹ́ kí n ṣiṣẹ́ mo ní kó choose nínú èmi àti makeup artist ó lè believe pé wọ́n fi makeup yẹn sílẹ̀ ó dẹ̀ jẹ́ kí n máa bínú lọ mo ní láti bínú kúrò ń bẹ̀ náà owó wọn tó dẹ̀ ń jọ wọ́n lójú yẹn mo ti dá padà fún wọn mo ti refund wọn. dairy dẹ̀rìn o fọ́ makeup artist létí. mo tap ẹ ni. come on one of those songs is in apo gba létí. ó jẹ́ bínú. see wait babes babes you and I know that n ò lè bà ojú ẹ jẹ́. it's just a blush now abi what do you guys call it it's just blush mo dey moro foundation to man. ń I know you take care of your face so nítorí pé o fi pé àwọn fẹ́ bójú ẹ̀sìn wá fi bínú wá fi wá fi kúrò lórí set wọn whereas o ti pick date pẹ̀lú àwọn pípé wọ́n ti send owó sí ẹ ti sílẹ̀ all of a sudden o dey bínú kúrò lórí set. ẹ mo dẹ̀ ti refund wọn because mo rí pé àwọn àwọn people yìí wọ́n máa ń try láti frustrate artist ni. Dèrè ó dáwọ́ wọn padà. Dèrè why would you have to do that? tó bá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn I mean how do you how do you intend to grow? ó wá gbowó ó dáwọ́ wọn padà náà kí ló máa ṣẹlẹ̀ síṣẹ́ wọn? I mean gbogbo àwọn tó ti put together gbogbo equipment wọn lò I mean I know you guys pay a lot of money for those things how do, how do you expect them to do that? Look babes I have told you several times learn to accommodate people. I mean sori ẹni tó ti wà lókè lèèyàn mọ̀ o àwọn tó ń bọ̀ nsàlẹ̀ o mọbi tó máa dé o and for that reason téèyàn bá wà lókè ẹni tó wà lókè ẹsẹ̀ eléyìí ẹ̀ kó jábọ̀ o in the process àwọn tó ti tó ti ṣe dáadáa sí bó ṣe bó ṣe lọ sókè àwọn náà máa help ẹ àwọn náà máa support ẹ àwọn náà oníjà káṣírí ẹ tú don't be like this you're not gonna be like this forever come on. because mo mọ̀ bọ́ọ̀ ni understand me àwọn píktù yìí ìwọ náà mọ̀ pé ọkọ máa ń láì láti sọyàn lẹ́nu ni onísọ lẹ́nu ni wọ́n hmm. onísọ lẹ́nu ni wọ́n mo dé kó má lọ rò pé owó yẹn jẹ́ nǹkan kan sí mi ó mọ púpọ̀ the money is not there. Dérìsọ́lá mi hmm? my celebrity girlfriend. what. Hmm. ẹlẹ́yinjú ẹ̀gẹ́ mi. Asanwa. <laughs> Wọ́n àyàn ọmọ. Asanpẹ̀tẹ̀. Awesome Pereira. <laughs> Omalicha. Oh, Come on, darling, let me go clear for you. Huh? Hmm? Hmm. Oh, my celebrity girlfriend. No ló wáyà lójú oorun á fún mi lójú àlá. No one is ní sán lójú ayé mi lè jẹ kó yẹ kó yẹ máa sán lójú oorun sán lójú àlá. ẹ táwọn ọtí ẹ bí ìyá ẹ wọn á sanwó bọ́lá ti ń bọ̀. ọmọ burúkú ọ̀kadà mo rán ló ṣé kò tí gbèdé ni. ṣé kébí pààyà ni. màmá ṣe ti rí pé lórí burúkú ni bọ̀bọ̀ ẹ mo sọ fún yín àti ọ̀yọ́ ni. ẹ bá ránṣẹ́ bó ráńjọ́ máa kí lọ́nà ó dàbí lè bá rí ọkọ̀ làgbọ́n bíi ti ẹgbẹ́ ó máa ṣe kí ni ó máa kí olórí burúkú rẹ̀ bá ti wọ́n sàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀ wa. ó ga ọ ó kẹ́yìn ọ̀rọ̀ yóò skul gan ọyẹ kó ti graduate àbúrò ìbúkú. ó lè má padà wá ní ìmọ̀ òwò <laughs> ilé ayé yìí ṣàwà lọ mo wá gan èyí náà. ọ̀rẹ́ ní fún ọmọ àmọ́ ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dáná ni mo débẹ̀ àti báwọn yẹn tó wá tò ní wọ́n dàbí tí goslow mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ngàn sókẹrẹ wọ́n fà kẹrẹ sókẹrẹ fà kẹrẹ kó tó padà kàn kí tó rí tọ̀dọ̀ rẹ̀. kò ní já fún fún kan tó sọ ẹ àṣẹ ah. Ah ìgbà tó débẹ̀ ò sọ fún ọ pé ṣáṣá ló ràn ẹ́ lóúnjẹ yìí. ẹ wọn ò kọ́ sára bọ̀ wọn ò kọ́ sáta sára bọ̀ ẹ bá ti customize ẹ̀ látọwọ́ yín kí n lè mọ̀ kí wọ́n lè mọ̀ pé ọ̀gá wa ló ní. ìdájọ́ omi tí mo rẹ́ kán àbẹ́fẹ́ kì í jọ kí má mọ omi. ah omi ẹ mọ̀ bínú. ó gbàgbé omi ó yẹ kí fi kún láìkẹ́ ẹ̀ ó yà èrè kó ibà. kó wá dùn mí èmi gan ọjọ́ ọjọ́ nínú owó ló ka o. ṣáàṣù ń gbọ́ ṣó ń gbọ́ wọ́n ló fa o. o ò ní fàdúkọ̀ bí rẹ̀ léèrè. àdìpọ̀ ìkọ́ lórí burúkú lè lè. lórí burúkú tún bẹ̀rẹ̀ pé ṣe lórí burúkú ni lórí burúkú. chacha ṣẹ́yìn pé lórí burúkú lọ́wọ́ Lámídì Lámídì ló ṣe sí o. lórí burúkú lè sanwó lẹ́ẹ̀kan rẹ̀. Lámídì. poli gbẹtàn gbẹtàn. olórí burúkú ni bóyá máa ṣe ló máa jẹ́ lóògbé ó dẹ̀ máa jà kò ní sanwó kò ní sanwó sẹ̀. abẹ́ ló ní. owó tíkẹ́ẹ̀tì bíi ti báwo ẹ ṣáàṣì rí i pé mo ṣì ní ìlú òtí ìdọ̀tí. ṣé ìbùkún yẹn ni lámìdí níwọ̀n ṣe pé ṣe ló lọ́ọ́ ṣe sọ́lẹ̀ káàkiri látàárọ̀ wàá sanwó àárọ̀ àti sanwó ọ̀sán. ọ̀gbẹ́ni sá. mi ò ṣiṣẹ́ àmọ́ àṣà ń bọ̀ láti ilẹ̀ nígbà iṣẹ́ máa fún yín lówó náà. máa pa ẹ́ irọ́ máa chacha understand mi na tí bá ti iṣẹ́ máa fún ẹ lówó normal ti ilé mi náà ti mọ̀ máa já tíkẹ́. ọgbẹ́ ṣe fẹ́ fún mi ṣáàjì ẹ̀fẹ̀ bá ṣé wàá fún mi lóhùn ni tí wọ́n ìbùkún lélẹ́yìn. ọgbẹ́ ṣe fẹ́ fún ìdáyà òun màmá. bóyá máa ń ṣe nìyẹn ọmọ ọ̀lẹ́ ni àṣeyẹ ni. ọmọ kí ló ń bọ̀. àṣìrò gbọ́dọ̀ sí bọ̀. Ah, ah. èmi àti wálé ṣégbà tó túnba kẹ́mà lájókòó síbẹ̀. wálé ṣégbò dà. ó wà ń bẹ̀ yẹn. Eh. ìṣá ẹ̀ máa padà mú yẹ ìmọ̀lẹ́ ni máa gbowó tèmi ó jẹ mí lówó. Eh, eh. wá òòṣà ló ló ń jẹ o òòṣà òun ló ń jẹ o. èmi gangan lòṣà. wọ́n lòṣà. ṣé kò jẹ́ kó máa dún lójú ẹ̀ ó dà pé orí yẹn ti yá àbísí ro sórí oúnjẹ oúnjẹ tata ni o ṣáṣá ló ló ń jẹ àjẹrà padà tí máa jẹ tán. mo máa padà jẹ bí ọmọ láàsì olórí burúkú ẹlẹ́tẹ̀ ńlá yìí. a dáìsì dáìsì dáìsì pé mi lè ọ̀dà dáìsì ló máa lè ṣe o. yílẹ̀ yé six five. six five dà. orí ẹ yí ni six five. jẹ́bi bẹ́ẹ̀ dà wọ́n lójú jọ. àwọn fọ́ọ̀nì èmi wá sí aláìkó lórí ẹ̀ yóò ti rí ẹ̀ sí aláyé má pàdé sí létí o. kí ló ṣe. èmi ò mọ kò lè bá mi wó mi. ibẹ̀ èrò mi omi báwọn mi bẹ́ẹ̀ rà o. sixty mo ti rí ẹ. Ah! kí ló dé òun parí. Ah! ta ló máa ṣèwà tó tún fa bọ́ọ̀lù bàbí kí ló dé. sọmọ egun ni. àlejò. Ah! kí ló ṣe. kí ni. pàṣọ bóyá kò pe chacha wẹ́mi o kí ló ṣe é. àlàyé kò. fún kiri ó máa ó máa jẹ́ ọ̀tọ̀ lójú. ọwọ́ agbára yín náà ló máa ń sún ọwọ́ agbára. ajé ọ̀rọ̀ bàbá ń dáadáa ń èmi máa change ẹ̀ fún ẹ o. wèrè yìí èmi ráyè òṣì o. fẹ́mi ló wò ó. òṣèlú bá sanwó olùkọ́ máa rojọ́ fún. ajá afọ ìjà rẹ kó lọ ṣe kí olóòbùkún ṣe fẹ́ẹ́ fọ́ọ̀lù ìwé irá ló máa pa. ìgbà wọn fẹ́ mi. ó wá ti tọrọ ilẹ̀ ilẹ̀ olóòbùkún. fún mi lóòjọ́ òkè owó eléyìí tí o lọ ya lọ́rùn ayé wa bàjẹ́ ni. wàhálà ti wà o. kí ló ṣẹlẹ̀. Ah, wàhálà ti wà gan-an wàhálà mo sì ló ti nánú mọ́lẹ̀ gan-an. o ti nánú mọ́lẹ̀. àwọn ah, lọ́ mi mọ́ o. kí ló ṣe sí. ṣé ni mẹ́ ṣàfihàn àwọn orí period. a ní kò fọwọ́ náà ní ṣo. kí ló ṣe sí. ṣé ni wọ́n ṣe. gbogbo orí tó kú dànù ayọ̀ ní máa bàjẹ́. ẹ wọ ẹgbẹ́ ah, àlàyé kí ló ṣe mí kọ́ kí ló ṣe ṣe ṣe ṣe period. ẹ wọ sí ló ẹ wọ sí ló. kí ló ṣe ṣe ṣe period. Síló. Síló. Àtúnjẹ rí ni. Oúnjẹ yìí ló jẹ níbi ìṣẹ́lá yìí oúnjẹ ló jẹ o. Chacha oúnjẹ ló jẹ ń sin rẹ̀ sẹ̀. Síló síló ní síló síló dúró síló dúró náà. Dúró náà síló dúró. Ṣé ló ń ṣe bí ọmọdé báyìí? Ṣé síló jọjà ni? Kọjá da ọjà. Ẹ dúró lọ́kọ̀ lọ́jà. Síló. Síló ti lọ. Aláyé ti jẹ. Síló. Síló ti lọ o. Ṣé kò ṣe oúnjẹ ṣáṣá rẹ̀? Oúnjẹ ló jẹ ń sin ní sẹ̀. Oúnjẹ tí ẹ kí ń jẹ ní síló jẹ. Ọlọ́run, kékeré ló kì í mọ́lẹ̀. Ọlọ́run ṣe kódà kò ṣe lórí ẹjọ́ ká gbogbo ṣe. sí lọ. o lè gbé bọ́ọ̀dì akọni ah, ah, ah! yẹn. sí lọ o àti ló ti lọ láṣà o. ọ̀wọ̀ lọ ọ̀wọ̀ lọ ibùdókòwò yẹn ọkọ̀ láyé dànù ọkọ̀ láyé dànù. ibodà. ibodà. àjẹ yẹn bẹ́ẹ̀. ibodà. kàtàlẹ́ kúṣẹ́. okùn tó dẹ fapàrọ agilisi ló mú o ṣáṣá ò jẹun jẹ yẹn sí ro lọ́ọ́ ló jẹun dẹ̀ ti kú. tí ó lè jẹ tí ó lè jẹ pampers ọmọ kékeré. kí la ah, fẹ́ ṣe sí. ayé o ó kò sí kankan tá a lè ṣe ìyá o ọlọ́run ìyá mi àá tó kí ní ìsìn ni ẹ ó ní orí gbogbo la wà. wà bó yóò mọ̀ wọ́n ti fura sí ẹ wò ó dẹ̀ máa bẹ́tà kò nà pápá bora tó bá ń gbọ́ jápa ọ gbogbo olúkọ ti mọ̀ tó bá ń gbọ́ jápa owó tó yẹ sí yẹn gan ò ní lè sàn bẹ́ẹ̀ ni wà ó wà ó mi ò rán iṣẹ́ kankan o bẹ́ẹ̀ni mi ò rún ẹsẹ̀ kankan o iyemọja ló ń kí o tó o bá fẹ́ kó dò bí ẹ lọ èmi mi ò rún ẹsẹ̀ kankan tó bá wá fẹ́ rí i pé bóyá orí ẹ lè àbí orí ẹ ò fẹ́ ní àwọ̀ tó fẹ́ lọ dárúkọ mi sórí oúnjẹ tó bá jẹ lálẹ́ lásọ̀bà. ọ̀pẹ̀sẹ̀nà ah, ọ̀pẹ̀sẹ̀nà ayé mi bàjẹ́ gidi ni o. Ah! wọ́n ti dá mi dá wàhálà mi ayé báyẹn rí wàhálà èèyàn ee ẹ ẹ̀ràn mi sá mọ́ngbà tí mo fẹ́ di yíwọ́ báyìí iwájú òsè lẹ́yìn òsè padà sí ìbọn náà ti wọkọ̀ yọ. àsmọ wọn ṣe bẹ́ẹ̀ àsmọ alájọ wà ní àjọ wà ní àsmọ àjọ ṣe náà ni àjọ lẹkọọ ní smọ wà àjẹgbẹmí àjẹgbẹmí ọjọ ẹ lára èèyàn bí náà nìyẹn ó ṣó èèyàn bí yẹn náà. ah ah ilẹ̀ ah ilẹ̀ pẹpẹ ilẹ̀ ah mo dára ah ṣaṣa ìyá mi ṣaṣa ìyá mi ṣaṣa mo ah ṣaṣa ìyá mi mo ṣe ah ayé mi bàjẹ́ mi báwo ojú mi ò tó wojú ayé o ah ṣaṣa ìyá mi tó àlè tó àlè ibra ẹ tó àlè ìyá mi. ibra wọ́n bẹ ewu níbi èsù òkè. mo fẹ́ sọ̀rọ̀ náà ni èmi mo nígbà tí mo wá. Oh, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, Yẹmí ó ṣe Yẹmí sí ó kú máa sùn ó ní ajé Ah! Ah! Ṣáṣá fojú ní ṣáṣá fojú. wọn dá oníṣẹ́ ẹ̀ ti jẹ o mo ti rí iṣẹ́ ọwọ́ ẹ̀ mo dẹ̀ ti rí signature ẹ̀ a máa fẹ́ kó jí ẹ o èmi ò ṣọdọ̀ ọjà èmi ò ṣọdọ̀ ọjà ìjà sì ń bọ̀ ọjà ò tí ì dé a fẹ́ kó máa jí ẹ pé ọlọ́ọ̀fẹ́ ẹ̀yẹ ọjà ọ̀ lè challenge mi o tó bá fẹ́ challenge mi ọdún àwọn ẹ̀yẹ gbọ̀nà bàdàn lọ sórí bàdàn ni challenge wa ọ̀ lè mú dúró o. ṣáṣá ta ló kú yóò fún ẹ tó ní dọ́bì òṣòro níwájú àwọn wò ta ló jọ́bi apẹ̀rọ níwájú ọdún apèèyàn òròmọdì yóò máa wòdì ìyá àná mà sá èmi èmi ẹjẹ́ láti dàbúrú arọ gidigba nísàlẹ̀ odò èmi tó gbé mò ń dárì kan wà nùjàrà mò ń dárì kan dẹ́rù bara mi ìwọ bá wò ó kéré òbí ló wẹ ọtí. wá wá wá ẹni òṣè o ah! èyí ti bá gbá ẹ lọ́kàn èmi tó tó gbọ́dọ̀ máa wálẹ̀ tó bá jẹ méjì kan lójú kòkòrò ni o. pẹ̀lú Mike Tyson ẹ̀ṣẹ́ yẹn máa ń gbé ẹnu gan àmọ́ tó bá dálẹ̀ tán ò ní dúró. wọ́n ní wọ́n ti sọ lọ́sìn rọ́lẹ̀ mu wọ́n jẹ́ kó máa yí ẹ o lórí ìtàyà kú ọmọ sọnù yìí ẹni máa kú máa kú ni ẹni máa sùn máa sọ máa kọ́ lọ́mọ kú èèwọ̀ wọ̀ wọ́n tó bá ṣẹlẹ̀ tán máa kẹ́rù jáde máa kọ́ sẹ́ni bòdì rárá tó bá máa dogun kó dogun bá máa dìjà kó dìjà kó dìjà kó ṣe lọ nìyẹn. ọ̀fẹ́ ni sí níbẹ̀ wà àwọn ọmọ ní àkẹjà gan tó lórí ìtàyà kú ọmọ sọnù wọn ò lè ní ti yẹ wọn já báwo ẹ̀yin báwo ẹja kéékèèké nìyí o ẹ̀ẹ́dẹ̀ lè jòdò. dákẹ́ kí ló ṣe é jẹmẹja ó máa padà bọ́dọ̀ lọ ni. níbo ẹ fọ́fádìẹ ṣọ́ra kí ṣáṣá má lọ padà díẹ̀. bí ṣáṣá bá ń bínú gbogbo ìlú ló ń bínú bí ṣáṣá bá ń bínú ojú ajá ṣẹjẹ. gbé o àwa mọ̀ bó ṣe ń lọ o wà kí ló ṣẹlẹ̀ gan-an sásìkọ̀rọ̀ sásìgbàgbà ò síbi kíbi tọ́jú ọlọ́run ò tó o kí ló ṣẹlẹ̀ gan-an egun àtúrò wọlé ìyá àtúrò jáde ká ní o mọ̀ pé egun àtúrò tó wọlé lé ìyá àtúrò tó jáde ọmọ ó bẹ́tà kó jẹ́wọ́ fún wa bí táwa yìí. ó ní mi mọ̀ ń pa ẹ̀. mi mọ̀ ń pa ẹ̀. ọmọ kó gaalẹ̀ ọmọ àyè máa tọ̀ kí àyè máa kú bẹ́ẹ̀ àní sọ síbẹ̀ ká kú síbẹ̀ wọ́n bo owó mi ojú ọ̀gán ti máa ń le jù ó ti máa ń le jù. ìyẹn gangan ló yẹ kó máa fi nǹkan tó ṣe lò ẹ tó yẹ ẹ sìn gàràgàrà lọ́tún gàràgàrà ló ṣe ọmọ ìgá máa ń kọ́ o. alága ṣe bó yẹ kí wọ́n lè gbẹ̀rí èmi jẹ tó bá sọ pé mo ṣe nǹkan bẹ́ẹ̀ fún ṣáṣá lóòótọ́ mo mọ̀ pé pílẹ̀ṣọ́ kí pílẹ̀ṣọ́ táyì bá rí tiẹ̀ tí máa ń speak a language yìí kò sí problem àmọ́ mi ò mọ̀ ń pa ẹ̀. yé mọ̀já onílù lèmi o èmi ò dẹ̀ ní kẹ́kìrì ṣe kí ni kí ló tún wọn lórí báyẹn ń jù báyìí máa gbà bẹ jẹ́ kí yẹn máa yí ẹ ó yẹ ẹ sì. wà á kí ló ṣẹlẹ̀ gan láàrin ká tìjú ká dé lajú ẹ̀dà tí múyàn méjì balẹ̀ láì kì í sẹ́ran ah, ah. ẹ wá sí káyà ẹ kàn. ti ń pààyàn ibẹ̀ náà ti ń jà náà ti ń gúgò náà ti ń gọ́bẹ̀ sójú òkè ń tì yín ni ẹ sọ fún mi ẹ jẹ́ ti àlàyé ẹ jẹ́ kó lóko tiẹ̀ o adágalẹ̀ lẹ́yìn o àwa sẹ́ pẹ́ lórí ipò torí tó bá pẹ́ àwa máa bẹ̀rẹ̀ fún tàbá lè bẹ̀rẹ̀ fún tó bá dìgbà tiwa náà àwọn náà lè fi tiwa náà wà á lè fi sàríkọ̀sẹ̀ ẹ jẹ́ kọ́nà pọ̀ tiẹ̀ nílọ́run o. gútọ̀kẹ́ gútọ̀kẹ́ ẹ bá ṣe bẹ̀rẹ̀ kọ́lé eléyìí gbogbo nǹkan tó jẹ́ kó máa sọ̀rọ̀ sí ní báyìí lẹ́kẹ́ bá ṣe bẹ̀rẹ̀ kọ́lé eléyìí kò ní sí o. musa ẹ jẹ́ ká kúlà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́la o iye mọ̀jà tí ń wù ó mú ọmọ tó wà lẹ̀ o yes. ìwọ náà ja ọ̀bílẹ̀ wọ̀bí ṣe spikẹ́ fún náà ń lé ààyè ìyẹn ó máa tí mò ń tọ̀ kí n lọ jẹ́kí n sọ fún ẹ orúkọ ti máa sọ ọmọ mi ó wà nù mí sinimá ni o wọ́n máa wo tá a sún wọn máa lù kéè. ṣáṣá lórí ìwé tó rèé ṣáṣá ṣáṣá. Hello? Pariwo sóhun gbèsè. Sorry, Yusuf. Kókó ah. kókó lọ. No, no, má pariwo náà, má ju fẹ́ pèrè. Wọ́n ṣe mo pariwo ní ṣáṣá ṣó. Ṣé wọ́n ìtàrí ni? No, no, no. Ṣáṣá ni ìyá ẹ̀, àwọn ọmọ ìyá ẹ̀ ewé ní ìrọ̀lẹ́. Ṣé máa ìrora rẹ̀? Wà ṣáṣá lábà. Ṣé fẹ́ máa disgrace mi ìgbàgbà? Kí ló ṣe léyìí? Ṣé fẹ́ wà? Ṣé fẹ́ àwọn ìfẹ́ dà mí? You don't do you don't talk to me. Yàrá ṣé mi ni guy, ṣé mi ni guy? Ìwé mélòó ni ìyá ẹ̀ ká? Ṣé o máa ṣe kádà? Ṣé o fẹ́ káwé dáwà ìlọ ni? Ṣáṣá yí iná ohun ilẹ̀ iná ṣá yí yí yí yí yí mo gbé ìyá ò ti lọ ó ti lọ yá mọ́tò àbí ó wò wò wò àwọn tó ní mọ́tò ló ń bọ̀ yẹn ọlọ́gbọ̀ ó ti lọ yá mọ́tò ṣáṣá wà ṣáṣá tí mọ̀ mí ni gbé wà ṣáṣá. rí eh, kò ní lè gbà fún yín kí má jẹ gan lórí wọn náà. Mm, ibi tí ṣáájú bá dé ẹni súnmọ́. aláì ẹ ìjọba òkè sílẹ̀ bàbá àgbàlagbà aláì one fifty mo ti pa látàárọ̀ ẹ wo ó dàgbé wàá ìfọlá ẹni sùn máa fún lówó ìlú ọjà tó jà. wá wá wọ́n náà kọ́ wọnú àbáyé. yá mi àwọn onífìmí lọ́kọ̀ díẹ̀ kọ́ bẹ̀sẹ̀ pariwo action action lè yé mi. tọ́lá ń pàṣẹ lọ́wọ́ ẹ̀. ọlọ́run wọn ní yemẹja ni. àwọn náà bá gbé yemọja lọ ni. ọ̀sùn mi ọ̀gá mi. yemọja gbowó kò fẹ́ mi lówó. ọlọ́run ẹjọ ẹjọ náà ẹjọ náà ìyá gun lábẹ́ yóò fi ṣáṣá no dey laugh eh, eh. ṣáṣá fọ́ yẹ anybody ní mú yẹ ní fọ́ yẹ ní bọ́dì lójú. èso wà bẹ́ẹ̀ ni tó wà bẹ́ẹ̀ ayé máa bàa lọ́wọ́ yìí. ọgbọ́n ní gbọ́dọ̀ mẹ́rin ti fún yín lọ́wọ́ ni. How are you? I'm fine, ma. Is she ready? Yeah, she's ready. Uh, ah, ah. Derry, how are you? You can come down and let go. Sorry to keep you waiting. Thank you. Ẹ fún mi script yẹn, ẹ jẹ́ kí n wo àwọn lines yẹn lẹ́ẹ̀kan sí. Hello. Hello, kí ló ṣẹlẹ̀ lóko? kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan mo gbọ́ pé wọ́n ní pé ẹ kọ́ra bẹ̀rẹ̀ sí ní pé aṣọ ẹ ní àrùn. táyọ̀ fún yín pé kẹ́ wá síbi tálẹ́ sanwó fún tálẹ́ rí kẹ́ tó wá síbi ẹ rò pé olúwa lórí ilẹ̀ àtẹ̀kùn ẹ rò pé ó dé gbogbo káàdì ni ẹ kọ́ ní ilẹ̀ pé kí ló ṣẹlẹ̀. àṣà sọmọ ìjọ ẹ báyìí ẹjọ wá àṣeyà ah, ẹ ló bí ni. ajé ẹ máa bàjẹ́ ni ó máa jọ yẹ ẹ ìjọ ẹ ló máa jọ eléyìí jẹ mi ọmọ kọ́ mi jẹ́ bọ́ọ̀lù ta ló fún yín láyè mi. ẹ ṣáyẹ yìí fẹ́ bàjẹ́ kí ló ní ká pa kámẹ́rà lọ gbọ́ kámẹ́rà kí ló dé sẹ́ká bàjá yìí. ọjà ní sùúrù má jẹ gbèsè o ẹlẹ́yà ṣe àtọkọ̀lù máa tẹ́ ní àwọ̀ wọn o. ṣé ẹ máa jẹ gbèsè. ẹ máa jẹ gbèsè mo rò fara hàn ẹ máa jẹ gbèsè àbúrò burúkú. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló ṣé bá a ṣe wá bí ẹ o ti rí wọn tó wọn ṣiṣẹ́ bí wọ́n ṣiṣẹ́ nìyẹn ẹ bá ti mọ̀ pé ìmọ̀já ló fún ọ ní access àwa wà ń bí náà. ṣé bèbí jẹ́ kó máa pé o wọn kàn ní bí o wọn dẹ̀ ń jó bí o wọn dẹ̀ gbọ́ pé bí a stripper wà ń bí o. ah e good now kẹ́yìn máa gbowó káwọn ṣe kíni kan máa wò yín ràn ẹ alájẹ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ wá kọ́ lọ lu álọ̀mù àfi fọ ẹnu ẹ kí voice ẹ kó ṣe kíni kó lè ṣà pàápàá kó lè dà ṣàṣà tẹ́ ẹ ti dààmú tí Yemọja lọ ṣe gbogbo yín máa bọ́dọ̀ lọ ẹ wá o wọ́n lẹ̀ ti gbowó ẹ fẹ́ mi lọ tèmi o. wá ṣẹ́ṣẹ́ àbí kí ló ń pè é ọmọ kí mi ti máa sọ fún ẹ pé kò ṣe kíni kó máa ṣe náà wá ẹ̀mí ọ̀run ẹ̀ o máa kún jẹ́jẹ́ sínsìn. ajé ẹ̀ bàjẹ́ ni òòrọ̀ yàrá yàrá ayé ẹ̀ máa bàjẹ́ ní lẹ́ẹ̀kejì àgbọ̀ ọmọ wa ní real life ò lè bá mi ò lè bá mi check gbogbo tó sọ fún mi lójú ayé gangan gangan gan lójú ayé ń gbàtà yé sí. wú mi wọnú mọ́tò fún let's go i can't do this. ọmọ wa fẹ́ mi. ó jáwèrè ni. wọ́n nà wọn kọ́kọ́ fèmí àti wọ́n nà wọn èké ṣó lè dúró ni. òní dúró òní dúró gbà nà. ibo òní ah, ah, wọṣọ délé nà. ẹ wá ta ló ní láti mọ́tò gọ̀ wá lẹ́sẹ̀ fàṣẹ wọ̀ kí n lọ bí o ah. kó tọ́nú nìyẹn sórí ìbàyí àtàlọ́ pè mí kó la ojú ẹ̀ tó bá ṣe jámọ̀ yàrá pẹ̀lú tíyá ń bí àwọn ṣé mo ilé ìta bí ó bí ó ń wájú fún ẹ ṣọkí àti wọn tó ń sọ. wọn ò pé o ti fẹ́ kú sa ẹ̀ tí wọ́n sọ lẹ́yìn. wèrè ni ẹ ṣá o lè faraba níbo wọn lè ṣiṣẹ́ ní ti ìbílẹ̀ ní níbo tọ̀ àpárá lè lò níbo. o ti àbọ̀ lè ní kí yanjú. màmẹ́ irú múdi àkọlọ. múdi yẹn ti ráyè kọ́ mi kọ́ ti. ọlọ́ọ̀lọ́ sẹ́ẹ̀bù ọmọ pé ìyá dà. ọlọ́ọ̀ níbo níbi. kú fún àbí èyí ṣe bá wà mí tí ẹ̀rọ dábàá dé ṣe mi máa wọ one two three fifty gbogbo ìyá yìí lọ mò ń bọ̀ dúró tiwọ̀ ẹ̀rọ sá lọ o. ẹ̀rọ nígbà tó lọ alẹ́ sùn tààrẹ alẹ́ lè jẹ. ẹ lè ṣe ọkọ bíbá yẹ kàn bẹ́ẹ̀ ni. ọfọ̀ṣẹ́ ti gbé báyìí ṣó ti gbé dúró wọ láwo lélẹ̀ báyìí seven six lókùn tó máa ṣe ó ti gbé continuity lọ báyìí. ẹ tún tún pé. ẹ má bí wọ́n bí wọ́n bí wọ́n ilé ṣàmánì olórí oko. ẹ palẹ̀ mọ́ ẹ kó o gbẹ. ó ń bẹ̀. Eh. kí ló wí. Ah! kí ló sọ. ẹni bá ṣiṣẹ́ yín lọ ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni tó bá yín bẹ̀bẹ̀ pé kí n fi sílẹ̀ kí n máa ṣiṣẹ́ kọ́ kánípẹ́ ẹni ọ̀bá yín bẹ̀bẹ̀ lásán ni àdúrà sì yẹ mọ́jà lọ́rùn ṣáà ayé mọ́jà máa padà wọ́dún odò ṣáà ọ̀dẹ́sítà ìjọba wojú láti débì kan ọ̀gá ọ̀gá gangan kan lè máa béèrè pé talẹ̀ ọ̀gá bí kò yẹ yí ọjọ́ mi ẹ̀ eh, ọjọ́ mi. a lè ṣiṣẹ́ kankan artist ti bínú lọ. ìṣèwọ́. ó ti bínú lọ. artist ti bínú lọ. yes ṣọlá ìbùkún l'artist. òun ṣe olórí burúkú gbogbo lè tẹ dálẹ̀ látàárọ̀ nǹkan. artist ti bá bínú lọ ṣé ẹ̀sán ó fún tẹ́lẹ̀. asanwó fún un ṣètò ìgbọ́ta jẹ ni ayé lè máa bọ̀ ni ìgbọ́ lè máa kú sẹ́yìn wèrè. bẹ́ẹ̀ni tó ṣì jà lùkọ́. èdè àwọn ni dada gbọ̀ dada gbọ̀. ẹ̀fọ́ ti lọ sí. tọ́ ayé máa fà jọ bẹ́ẹ̀ lọ kú dànù. kí là ń sọ̀rọ̀ náà ẹ wò ẹ wá ẹ fún mi nọ́mbà àtìsí yìí kẹ́ kí n pè. kí lẹ fẹ́ bá sọ. a kì í pé pé kó máa bọ̀ ni òbí yẹ̀dà tí ó bá gbà máa fún lóhùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún túmọ̀ sí pé arígi ni àrí gírígírí wájà àpótí mo fi jòkó àpótí alájẹ mo lè rí ẹgbò ẹ fún mi nọ́mbà mo lè zero eight two eight thirty thirty sixty sixty ninety seventy. ninety seventy. ẹ̀lú ọmọ ológo ah, ọmọ ológo tó ṣá prapra ọmọ ológo tó ṣá proper ọmọ ológo rẹ̀ bù ló ṣẹlẹ̀ ẹ máa jẹ akọ̀wá lásán pé káwá sọ pé báyìí náà ṣe ń ṣe báyìí náà ṣe ń ṣe o ó dẹ̀ bínú lọ kí ló dé tó ń bínú o kí ló dé tó wá kó gàrà o kí ló dé ó dẹ̀ pẹ̀lẹ́ sẹ́lẹ̀ ó dẹ̀ padà wá náà wá báwọn àwọn lọ́ọ́ ti sanwó fún wa báwọn ṣiṣẹ́ o ọ̀gbẹ́ni padà bọ̀ wá ṣiṣẹ́ ìyá ní disturb ẹ mọ èmi máa dúró tiẹ̀ lẹ́yìn kò ṣiṣẹ́ tán ni ọmọ ológo ó ṣá prapra ó ṣá proper kò yí ẹ sílẹ̀ fún. ọmọ mo kú ẹ̀jẹ̀ ọ̀ ọlọ́run sẹ̀ pé ah, ah. mo tiẹ̀ pé ẹ lọ́wọ́ kan ó dẹ̀ sọ pé èjì ṣáṣá bá wò ọlọ́run gbà yìí gbà yìí inside life nínú ayé gangan ẹ lójú ayé. pé ò bá ṣe oníṣẹ́ jẹ́ lásán gan mo wò pé à ah, ọlọ́run máa kún ẹ lé ni pé ó gbé kọ́ mi lásán ọlọ́run máa gbé kọ́ ẹ̀yà òní jẹ́ ó ṣe é àmì o ọlọ́run a máa pọ́n gbogbo wa lé kò dẹ́ ṣe pé bóyá mo fẹ́ ba iṣẹ́ oníṣẹ́ náà ni o bọ̀ ìgbà tí mo ti rí pé ó ti ń dọ̀rọ̀ ariwo mo ti rí pé ó ti ń fẹ́ máa láwọn máa yọ̀gò àwọn máa ṣe òde mọ̀ pé kọ́ má lọ bá fine girl tèmi jẹ́. ìyẹn ni kò ṣe tètè wo pé kí mi náà kí n sáré máa lọ torí ẹ mọ̀ pé ojú ń tà nínú iṣẹ́ wa yìí. so mo dey understand. <laughs> torí mo rí ẹ lásán gan mo fọ́ pé ah ah wọ́n ti máa ń sọ pé mo jọ ságẹ̀ kan mo jọ ọmọ ológo kan mo jọ sẹlíbírìtì kan mo jọ sẹlẹ́bù kan kò yẹ máa wò pé ah ṣé lóòótọ́ ni ìwọ mi rí ẹ lásán mo ní pé confam ni òun ọ̀parọ́ o àmọ́ wọ́n mọ̀ pé káwọn èèyàn lọ já sí kò yẹ káwọn lọ mọ̀ pé mo ti fọ́ torí mo ń wù ẹ́ mo lè má sọ̀rọ̀ mọ̀ kò yẹ. tó o lọ́wọ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi kan máa fi ẹ́ gara ń gbòòrò mo è mọ̀ èyí sẹ̀ mo è mọ̀ èyí àkíọ̀lẹ̀ pọ̀ wo. sọ ọmọ ológun nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti ní nọ́mbà yìí bọ́ nísìn wàá lọ múra ni o ọlọ́run máa gbàdúrà ọ máa gbà rẹ̀ gan o torí máa pè é láàárọ̀ máa pè é lọ́sàn-án máa pè é lálẹ́ tó bá tún jọwọ́ òru máa tún pè é mi bọ́ mi ní pè é lápèpà kò jẹ́ ọ̀dẹ̀ ní pè é lápèpà ẹ̀ẹ́kan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ ká ya fọ́tò mo mí pé ká ya sẹ́ẹ̀fì kò yẹ kémi náà lọ post ẹ̀ sórí Facebook káwọn tèmi mọ̀ pé mo mọ̀ star girl ó yẹ àmọ́ ọmọ arẹ́rìn máa ṣe nọ́mbà kó má dàbí pé bóyá lọ́n fọ́ fún sẹ́líbítì o mo fọ́ fún ẹ lóòótọ́ bọ̀ wọ́n yẹ kó ṣòwò ní kámẹ́rà tó gbọ́ ṣe ní ọmọ ọ gbé lórí Facebook àbáyé wọn fẹ́ rẹ́rìn pẹ̀lẹ́ sẹ́lẹ̀ lóde rẹ́rìn. bí ṣáṣá bá ń bínú gbogbo ìlú ló ń bínú bí ṣáṣá jọ́mbọ̀ wọn ni bẹ̀ ṣáde wa wọ́n mú díẹ̀ díẹ̀ ilé ìyá mi aláyàyà bẹ̀ ibẹ̀ ló gbé ibẹ̀ ló sùn ibẹ̀ ló ti ń kíríkì gbogbo ẹbí sílẹ̀ ò wálé ò yọjú o tó bá bẹ̀rẹ̀ lásán wọ́n kọ́ ọmọ tó lò o bọ bóyá tí àánú àbá yìí nìyẹn. àti ìṣẹ̀lẹ̀ ojú yìí kọ̀ lọ ń ṣan ṣan. àbí o ó ṣe wà náà ó ṣe kú àpọ́nlé mi wọn náà rọpò fún ẹ ní òní tẹ òní jábọ́ wọn jẹ sínú kànga. àmín <laughs> yàtọ̀ ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin nìkan náà lẹ tó bẹ̀ kò yẹ ẹ̀yin ẹ mọ̀ pé ẹ̀yin nìkan lẹ tó bẹ̀ kò sẹ́nìbọ̀dì tó lè bá mi sọ àmọ́ bẹ́ẹ̀ bá mi sọ lánàá. bẹ̀wò pé kò tó kó àlà wáyà àwọn wá wá wá wá ẹ ọmọ kan tó máa ṣẹlẹ̀ Basira rami tán kó jùmọ̀ náà ẹ pé kó dúró débi kó máa lọ. ó bí ja tó bá tí ò bá dúró lásán ibi ti payá yín nìyẹn. èmi á kú yẹ ìpàdé mi ò rányàn ọ bàbá má pẹ́ o. ẹ̀sìn abẹ fún ìṣẹ̀lẹ̀ tí kò sí wàhálà tí o ti pín yàn ọpọlọ múnú bí lásán. ṣáṣá ó rí wípé ọmọbìnrin tó ń ṣe tíátà tó ń ṣe fíìmù kiri yẹn o ṣàkíyèsí pé ìméjèèjì ẹ jọra yín bí mi ni. yàbẹ̀ ṣé yẹn jọ mi ṣá ṣé yẹn lè jọ mi ṣá ẹ wo tó bá tẹ̀ pé wà lọ jọ mi kó lọ fojú jọ mi kó lè fi wá jọ mi kó lè fohùn jọ mi ṣó lè lóhùn mi lẹ́nu ó jìnnà ọmọ pọ̀tí lòun ọmọ gbòòrò lèmi orí orí street lèmi wà ọmọ get inside lòun èmi dẹ̀ lélẹ́yìí ìta gbangba ni mò ń gbé lójọ́ mi ò bàgbọ́ wọn lè fi yàn níbejì kan máa fi ìwà jọra wọn bẹ́ẹ̀ ni ṣé bèjì ni ẹ́ ìbejì báwo màmá abẹ ń wá ìnìyàn àwọn rìsíkì ìbejì báwo èmi mo jáwọ́ abúlé ìwà ayé kò léèyàn lèmi o mo jáwá ni ọlọ́gàn ọmọ ọlọ́sẹ̀ èmi nìkan mo jáwá mi ò mẹ́yàn dání kò yẹ sẹ́ni tó mú mi dání. ẹ o lè má mẹ́yàn dání wá ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ àtàwọn èèyàn ẹ̀ tó gbọ́n níbo náà wà ṣáà yẹ ewu nǹkan tẹ̀ ń béèrè lágbo yọ sọ́pọ̀ náà àwọn ọ̀rọ̀ yẹn ńlá nǹkan ọlọ́ ó jìp kan ọlọ́ọ̀tẹ̀ ó jìp kan fíìmù ni long film pé ẹ wò tán àwọn ọ̀rọ̀ yẹn kàn jẹ́ kí ọmọ àrántí past. yàbẹ̀ ó jìp kan o kọ́ńgá ní o à ẹ lè pọ́n mi ní ẹ̀tàn ọlọ́run bọ̀ tó bá fẹ́ kí n já yín màá já yín tán ṣá. já tán mo fẹ́ kó já mi tán. wúlì ọmọdé yìí. ẹ gbọ́ mi wèrè rẹ fẹ́ tán ná ẹ ọlọ látàrọ obìnrin tó ṣọ́ngi gbogbo kọ́sọ́mà ti jókòó jókòó wọn bínú lọ bẹ̀yìn mi bínú mọ́ ṣe bínú lọ fẹ́ jẹun. báwo ni wọ́n jẹ ọ̀wá ni wọ́n ní kí wọ́n dúró kí wọ́n fi wọ́n ní kí kó jẹ́ kí n máa bọ̀ fún wa. àbẹ́ ìwo lórí ibi àwọn olóòṣì ni ẹ̀yìn ẹ́ ó dà máa bọ̀ mí. yàrá wa bá sọ lórí ẹ̀ burú ni má sọ̀rọ̀ mi ó wá olórí burúkú akọ́sílẹ́ta akọ́ṣìbẹ̀rọ ọmọ àṣírí ẹ̀ ti tú àṣírí ẹ̀ ti tú kí ni mo ṣe owó rẹ̀ two thousand ǹjọ́ sọ fún mi pé tajà láwìn yẹn ló bó ṣe máa ń tajà mí láwìn tó máa lọ ń gbowó lẹ́yìn nìyẹn ta ló pa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àtà àgbà tí mo dẹ̀ rí pé àtà látàrí ọgbà tó dé ó ní pé àwọn máa padà wá mówó wá mo dẹ̀ mọ̀ pé máa ń mówó wá lóòótọ́ mo wá ní kí n kúkú tà fún wọn kàn wọ́n dẹ̀ wọ́n ti fún mi. bó ṣe máa gbọ̀n bí ẹyẹ lé ìgà nìyẹn ṣé o sọ fún mi ìgbà tó tà o sọ fún mi àní èmi mọ̀ ìpolórí burúkú nìyẹn kò sí bó ṣe máa ṣe wèrè tó máa sàn lára èèyàn irú àṣì máa fẹ́ jù ni nígbà tó jẹ́ pé wàá tajà mi láwìn wàá délé wà ní ọjà ọ̀tà aṣọ máa ń gbowó lẹ́yìn ní àṣírí ẹ̀ tún mélòó ló tún ti tà lẹ́yìn eléyìí mélòó ló tún ti tà lẹ́yìn eléyìí yàtọ̀ sí eléyìí ẹ ó ti dà alùbàtà òtí ẹ̀kí lánàá ti tó gẹ ibi tó sì ní dé ó ti tó gẹ báyìí sórí ṣáléwá èyí ló máa wá àwọn tó ní ẹ lọ wọ́n kú ni o wọ́n sọnù ni o ṣé pé mi kúkú mọ̀ wọ́n. ah kí ló ṣẹlẹ̀ àtinúlé mo ti ń gbọ́rùn yín kí láǹtí ṣaléwá ti ṣe báyìí sìn ọkọ mi alálùbáríkà máa ṣàlàyé fún ẹ ọmọ olóríire kúkú nìwọ ó máa ń tẹ́tí gbọ́rọ̀ mi ó dẹ̀ a máa wò ó èló ní two thousand ṣaléwà ta ọjà mi láwìn ìgbà tí mò ń bọ̀ ìyá kíkẹ́ lórí mi ló two thousand ẹ fún mi kò mọ̀ ẹgbẹ́ màá mọ̀ ọ̀gùnmọ̀gbọ́n máa kó fún mi àti bó ṣe máa ń ṣe nìyẹn. but still mọ́mí wọn ò lè lọ tó bá lọ ń sìn ló máa máa kiri ẹ̀jẹ̀ mi ò lè kiri ẹja o mi ò lè kiri ẹja àti ṣaléwò ò lọ kọ́ dúró. ọkọ mi ò tiẹ̀ lè tẹ́já ìwọ máa kàwé máa ṣoore fún mi máa di dókítà ni ò lè tẹ́já màá wá lèmi tó máa tàjẹ́ kó lórí burúkú yìí máa lọ má sọ̀rọ̀ jẹ́ kó sọ mí dán tó bá lọ ta ló máa máa kiri ẹ̀jẹ̀ jẹ́ kọ́ dúró. kò lè dúró ìwọ náà ló máa ń babẹ̀ kò ní dúró ó yá ṣaléwá mo ṣe ń wù ẹ wọlé kó kẹrù ẹ ẹrù kí ló tiẹ̀ kó wá kí ni mò ń sọ ẹrù kí ló kó débi ta ni bẹ̀ wọn máa bẹ̀rẹ̀ aláìyá ẹ̀ níbi tó gbé kú tó sọnù sí ṣé mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ tó bá ń sọ̀rọ̀ máa lu ẹ̀ máa lu ẹ̀ pani fún ti láti kórè ẹ̀ bàjẹ́ lórí púpọ̀ ó lè tẹ́kọ̀ọ́ sí ẹ̀ ẹ̀wọ̀ mi ò lè kiri ẹja o mi ò lè kiri ẹja. ẹlẹ́lẹ̀ kò bá ti jà wọ́n náà. kí ló ṣẹlẹ̀ ṣé mo mọ̀ ẹ́ rí tẹ́lẹ̀ ni ó dẹ̀ fa mí bẹ́ẹ̀ yẹn. mo kó ẹ jẹ ni náà. o kó mi jẹ báwo ṣé mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ni it doesn't matter kò ní mí nì mo kó ẹ̀jẹ̀ ni mẹ́rin àbínú ogun tó wà lájà yìí náà ò lè dájú. kí ló ṣẹlẹ̀ kí ló dé. wá ṣé fún tẹ̀mí lára bíi pé kiri tí mo mọ eré tẹ́lẹ̀ mi. kí ló darí tí mẹ́. wáyà ni ọ̀gbẹ́ni ṣé wàá sọ pé ojú ẹ̀ fọ́ngbà tó ń fọwọ́ tẹ̀mí lára ń sìn sí. pẹ̀lẹ́ ìjà tó mọ̀ rí tẹ́lẹ̀ nǹkan ṣé ó ti fọwọ́ kọ ògbé dídín náà. irọ́ máa dúró kó tẹ̀ máa dúró kó tẹ̀ mí lára kó tó di pé kó tó di pé màmá fọ́yà ẹ̀ lè. wà wọ́n lè wà lórí ẹ̀ mo bẹ̀ sọ̀rọ̀ lọ́jú mo lè dégbàjú ó yà wèrè ni. máa dégbàjú tó bá súnmọ́ tó bá tó bá di ẹ̀jẹ̀ mọ́ mi lásán máa máa fọ́jú ìyá olóògbé. máa ń lò pa máa wà á náà pé kí ni máa ń tẹ̀ máa ń pa ẹ̀sìn. wá pa àwọn ah! àlò àwọn àlò ni wọ́n máa eh! ọmọ máa máa máa fún ah! eh! ọmọ ìyá ẹlẹ́sẹ̀. wá kí ló ṣe ẹ ẹ kó ṣì lọ́jọ́ ah, ayé yìí máa bàjẹ́ ni ẹ ní tìjú sá ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ tó kàn ẹ̀ ń léwọ́ pẹ̀lú obìnrin. ẹ dábìlì kí ló ṣe yín kí ló ṣe fún yín mo kó jẹ ni mẹ mo dẹ gbìyànjú àti ṣàlàyé fún ó là mí fourteen ni màmá. mo kó jẹ ni mẹ ǹdẹ̀gẹ̀ ẹ̀yà yẹn yẹn jọ ṣé báyé gbé súnmọ́ obìnrin yìí dá mi lóhùn tó bá bá sọ̀rọ̀ dáadáa ṣó máa là ń gbà sí ẹ dá mi lóhùn náà ẹ wọ parẹ́ bíi sójọ ẹ̀yin sọ́fẹ̀ ẹ̀yin dẹ̀ tí ìyó dẹ̀ ń wo obìnrin. ó ga ọ̀ ṣókó ni sápá ni ṣó ń jà kan fún ni. rárá ọmọ mò ń wo gbogbo drama yẹn látẹ̀kọ̀ mo rí bó ṣe ń bá wọn léwọ́ tó ń dúró tí wọn gidi. Ah, ah. ó ti pẹ́ tó ti máa ń ṣe bẹ́ẹ̀ fún mi gbogbo ìgbà ti rí i pé mo kọjá náà máa fọwọ́ máa tẹ̀ mí lára máa tẹ̀ mí lára mi ti fẹ́ gbà fún wọn mọ́ ni. bó ló ń gbé. àdúgbò yìí náà ni mò ń gbé. níbo ń bẹ̀. anywhere tí ilẹ̀ bá ti ṣú mi náà ni máa ń sùn sí torí mo ṣẹ̀ wá náà ni kò tí ì kí mo wá bí. anyway sílẹ̀ bá ti ṣú bá ẹ lo kàn ń wọ̀ sí bí ṣáléwá. ṣáléwá ò bàjẹ́ náà anyway iṣẹ́ oríta lèmi ṣe tó o bá mind tó bá lè máa tẹ̀lé àwa lọ sóríta kájọ máa já. má máa tẹ̀lé yín. ẹ̀hẹ́n wàá lè máa rí trótró tó lè jẹ́ fi máa bó tẹ̀ jẹ́ lè pélé wúrà ló máa lọ máa gbà tó bá máa sùn tó bá yẹn sùn ta yóò dá o. wà wà wà wà lílọ. wọ́n gbọ́ bàjẹ́ mo wá ní kó má dá ẹ lọ́nà. ẹ ọmọ ọ̀yàn á má gidi ni ẹ o wà sọ́n ti fọ́ bẹ́ẹ̀ rí ni. iṣẹ́ náà ti kiri ni ẹ ìgò tó ti fọ́ rí oúnjẹ tó ti jẹ rí yéè ẹ gbà mí wọ́n ló yẹ kó máa pè lọ́yìn a máa sì sí ìgbà bẹ́ẹ̀ ọ̀yàn a máa ní ẹ náà lè lè wà mí èyí lè máa pè é ṣàlẹ́wọ́ ọmọ gbòòrò lèmi o ṣáṣá tí ẹ rọ̀ bà ṣáṣá ṣó fẹ́ bẹ́ẹ̀ ó ó dà bẹ́ẹ̀ fún ẹ. àkógbà ah, òkè ṣáṣá ṣalé ẹ ó orúkọ tún borúkọ ẹ lọ ẹ ọ lè lè báwọ̀ ya máa help ẹ kọ́lọ̀ ojú òmò fún wa náà ẹ no problem já lọ. ìṣòwájú bá ní ìṣòro ẹ ò níbi tó ń lọ tẹ́lẹ̀ lọ. ṣáṣá. ṣáṣá ṣáṣá ṣáṣá ṣáṣá ṣáṣá Bishasha bambino Gbogbo ìlú Bishasha bambino Ojú ajá àṣejẹ Bishasha bambino Gbogbo ah, ilé ló ń bínú Bishasha bambino Ojú ẹkùn pọ̀ nìyẹn. ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ní ta máa ṣe báyìí náà ah, ah. ẹ lè fún mi wá bá a ah, kí ló ṣẹlẹ̀ gangan náà mi ò jẹun látàárọ̀ láì ṣe pé mo ń gbàwẹ̀ àdẹ fi ọlá ní kàn ṣe gbogbo ẹ̀ fún yẹn rẹ̀ tí wọ́n ń ṣe bíi pé kìdí mi ò kọ́ ẹ̀ ń sápọ̀ náà abẹ́ gbọ́ pé bí a mọ orí ọlá ní kàn lábá yín lò náà ẹ fẹ́ mi lówó o ẹ fẹ́ mi lówó ẹ fún yẹn pé o a máa lọ́ọ́ lánú kan o. sọ́sọ́ wa sórí ẹ̀jì ni sọ́mu kẹrọsì ni èmi ló ń bá pariwo tó ń bá pariwo orí ẹ̀ burú ni mélòó ni mo fún ẹ tí yóò tó ya ẹ̀ náà ẹ fẹ́ mi lówó gidi torí owó tẹ̀ fẹ́ mi ò ń ṣòwò tèmi eléyìí yóò tó ẹ kó tó mi o. ẹ kó wà kó wà àbí ọ̀rẹ́ kó lè fún yín o mi ò ní kó fún ibà kò tó ká fún mi lówó akílódé náà àdá ṣiṣẹ́ bíi elephant àdá ń jẹ oúnjẹ bíi mosquito kílódé náà. wọn ó dàpọ̀ nìyẹn ti yí sa aláyé tó bá fowó ọwọ́ ẹ̀bẹ̀ mi kó ìyá alájà àwọn ẹgbẹ́ oníbi tó wà tó rí wọn ò rí jẹ wọn ò rí mu gbà tó dọ́dọ̀ ń bá ìyá alájà ẹ̀ ṣe rí ọgbẹ́ni kó wọ ọwọ́ ẹ̀fẹ́ mi tí wọ́n máa ti fẹ́. ìyá alájà ẹ̀ lóni mọ́tò dá mi lò ó dàbọ̀ ìwọ òní bá mi ó ní bá mi ṣiṣẹ́ lọ́la. ṣé wàá lè mi fẹ́ ṣe tẹ́lẹ̀ ni. ṣé ẹ̀yin torí ẹ̀yin tẹ́rí pé ó fohùn sílẹ̀ fún yín lónìí ṣé ẹ̀rọ kó fẹ́ ṣiṣẹ́ ni. èmi kò ṣe ẹni tì mọ́ mi ṣiṣẹ́ náà. ẹ̀ẹ́dẹ̀ pa mí kẹgbẹ́ mi. àwọn múfú sì ń tọ́ ẹ̀ gáràjì àbí. wọ́n ti kọ́ ẹ lákọsí mi àbí bẹ́ẹ̀ kọ́ no problem. ọ̀nà òṣì yín bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn o wọ́n ẹ̀pù yàrá yà yín o wọ́n bá bí ìyá ẹ̀rẹ̀ jẹ́ ọ̀nà jẹ́ rí mi gbọ́dọ̀ rí ẹ ní garage ọgbọ́n kan tí mo sọ fún ẹ. ṣé pé na you build garage torí pé garage wà fún ẹyàn kan àbí. ṣáṣá ẹ máa dé garage yẹn lọ́la kò sí nǹkan tí jà ní bọ́ọ̀dì fẹ́ ṣe. ṣáṣá ẹ mo fi jù yín lọ mo fún yín mo fún yín nìyẹn. ṣáṣá mo fún yín. tálógún yóò fẹ́lẹ̀ sọ nítọ́. èmi ló lè lò àmújà ẹ̀ ìyẹn ni wípé ìwọ àti ọmọbìnrin tí wọ́n pè ní Yemọja yẹn ẹ ti dìjọ wà pọ̀ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ yẹn. yàbẹ̀ àjọ lẹ̀pọ̀ tẹ́lẹ̀ like àjọ lẹ̀pọ̀ bíi five and six pọ̀ òun gan ló mú mi wá sábà yìí. ó ti jọjú ayé ó lè ṣe bẹ̀rẹ̀ gbogbo yamayama yẹn mo ti jẹ́ kó mọ size ẹ̀ mo ti fún size ẹ̀ mo ti fi sáyè tiẹ̀ bóyá ìwà yẹn ó lépa ẹ̀mí mi ó fẹ́ pa mí pọ̀ mo ti jẹ́ kó yẹ pé ó máa kú síwájú mi ọlọ́run kó kú ọjọ́ kan kí kú ó sì máa kú náà ni ó máa kú síwájú mi ọlọ́run tẹ̀ ọlọ́run tẹ̀. má ronú bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n mo fẹ́ gbà ẹ́ nímọ̀ràn ni ọkọ mi ó mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ nínú gbogbo iye ibi tá a wà yìí ìwọ nìkan lọmọ tó dáa ọmọ dáadáa ni ẹ́ ọmọ téèyàn ń rí tínú èèyàn ń dùn tọ́kọ́ tó gbẹ̀kọ́ lé èèyàn ti mọ̀ pé wà yẹn wà lára ẹ̀ mo fẹ́ kó padà sílé yín jù padà sọ́dọ̀ àwọn ewu tó nìyẹn jọ. yàrá ṣé ń wá mi ilé bo mo fẹ́ lọ èmi ò nílé tí mò ń lọ gbóró píìsì lọ́wọ́ ìyá. ṣé mi ò tiẹ̀ wá nílé kan tó ní mo tó fẹ́ lọ inú gáráàjì náà nílé tèmi ibẹ̀ là ń gbé ibẹ̀ ni mo gbé ibẹ̀ kò sí ilé kankan fún mi mọ́ ìyá bẹ̀ mi ò nílé o àdéhùn ẹ mọ̀ pé mo sọ fún yín pé nǹkan dúró dèrò ọ̀rọ̀ ló lówó dèrò ẹ̀ màmá rí ilé tà màmá rí ilé tà mo yé agájú agájú agájú agájú agáṣù agáṣù. ẹyin ọ̀rẹ́ mi kí ló máa ń ṣe é yàn kí ọkọ ìlú mi ẹ̀ ń yẹ̀ mí oúnjẹ mi ẹ̀ jẹ torí àǹtí mi kí ló ń ṣe é yẹn máa rí wọn máa wọ̀ rí i babe ṣé bí mi ṣe wáyé ẹ káwọn ti sí ah. ọ sísá same goes to me wo ṣé pé mo di dání mo múra wọn wá ṣé tí kò mi bá ti kúrò you're tún ti bọ̀ but mi ò lè wait kí n bá wọn ya picture má lè post ẹ̀ sí Instagram wọn lè mọ̀ pé mi náà mo celeb. ọ̀hún bí mo ṣe wọ̀ ẹ̀yìn méjèèjì ìwọ ń tiẹ̀ ó yẹ kó tún ṣẹ́pìn ni ó yẹ mo pò mí business ẹ má ẹ ah. ẹ ẹ ẹ ẹ Uh, sísá mi àwọn ọ̀rẹ́ mi as in die hard fan yìí ni wọ́n ẹ wò bọ́ ìwà yìí wọ́n like yín gidi gan ni torí tí náà yín bá mi ń ṣọ̀rẹ́ eh, wọ́n fẹ́ take picture pẹ̀lú yín fún mi inú wọ́n dùn pé wọ́n yín lé. no no no no no you don't do that kí ló dé tẹ máa ń ṣe báyìí náà ṣé ẹ kí ni ó dé sáré bọ̀ ọ̀dẹ̀ sáré wá hold mi bíi pé o mọ̀ mi rí tẹ́lẹ̀ ṣé mo mọ̀ ẹ́ ni no you don't do that to me àtẹni tó dẹ̀ múra báyìí ó yẹ kó o mọ̀ pé ni yẹn ń jáde ni so kò lè ní time fún yín láti máa take picture gbogbo kínní títẹ̀ ń bá káàkiri yìí but anyway um, torí pé nǹkan tí Tọ́lá sọ ó ní pé fáàmì ni àbí nǹkan kan um, so tẹ́ bá ti wálé next time kẹjẹ kí n bóyá máa ráyè láti take pictures in mind okay. Mm -hmm. Um, Auntie mi kì í ṣìnà I know her very well. She's my blood sister. She's not like that. Mo mọ̀ pé bóyá wọ́n kánjú bóyá wọ́n fẹ́ lọ fún interview kan tó lẹ̀ sí late torí wọ́n wọ́n wọ́n máa ń late. Àwọn ọkọ ẹ̀pọ̀ ní location àwọn ẹ̀pọ̀ ti ń dúró dé wọn ní location. I'm not, bínú, ẹ máa Next time tẹ́ bá máa wá, ẹ máa rí happy mood and good mood i'm sorry please. Mm. ó ti yé mi kò sí wàhálà àmọ́ máa dúró. àbùkù tó tẹ̀lé kan wáyé náà dúró ọlọ́run kí wọ́n máa ṣe bíbá. ọ̀hún mm-hmm. kí lẹ́nu wọn máa ń fa gbogbo wàhálà yìí mọ́ ó gbogbo yẹn. Mm. lábọ̀ wàá máa rí ayé lẹ́nu. jẹjú mi mo jẹjú mi mo jẹjú mi. wèrè gan ọ̀gbẹ́ni bọ́ọ̀lẹ̀ kò wájà tíkẹ́ẹ̀tì ṣé ìgbà wọn bá táwọn wèrè tó ló ń jẹ́ táyẹ̀ ọ̀rọ̀ wèrè ni o ó ti yẹ wájà tíkẹ́ẹ̀tì ló fẹ́mi lówó fẹ́mi lówó. ara yìí fa balẹ̀ mo ṣẹ̀dá ìsìtánì náà èrò pẹ́ tí wọ́n kọ́ wọ eléyìí mi ò tí ì lówó ọ̀rẹ́ tó fẹ́ fọ́ ẹ síbáyé tí bá bọ̀dé náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè ni ọ̀dọ̀ máa bìnú ọlọ́wọ́ ọ̀dọ̀ máa bìnú ẹlẹ̀ fẹ́mi lọ́wọ́ mo tó ń sọ ọ̀rọ̀ wèrè ni. àlàyé wa kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ farabalẹ̀. kí ló ṣẹlẹ̀ àwọn àtàwọn anúmọ́dúwà orí pé àkínṣe bọ̀lọ̀ ni àwọn máa yélé lẹ́yìn náà very important personnel cip ló ń ṣẹlẹ̀ ṣé òun mọ̀ bọ̀. táà ní ìwọ ní bọ́lọ̀ ti pa ìwọ ni wàá ní wọ́n tà àṣọ ìmọ̀ ẹ̀rí ni wá àlọ́ apá ẹ̀ ní ọ̀rọ̀ ọ̀tá níta ló máa kiri ẹ̀mọ́ bí tó já wẹ̀rẹ̀ ni ọmọ ojú mi ni ọmọ bàtìlá bá ní ọmọ sáṣà ọmọ sùpọ̀ níwájú ọ̀rọ̀ ta lójú ìlọsùn gbọ́ ojú ẹ̀ kú. ọmọ ọlọ́ọ̀kì ló ti yẹ ìlú wa lùkìrì. lálọ́ fún lọ́wọ́ kí ló ń fún. ogun máa pa láàánú ẹ̀ ni. wọ́n ayọ̀ kan dágíjí mọ́ o ọba pọ́lọ́ ìjọmọ́ ni wọ́n jọmọ́ ló dúró ẹ̀ ṣáṣá ọmọ ṣáṣá. tóbi lówó. Sọ́dọ̀ ah. ah. kojú wá wá bọ̀ lọ sọ lè dá fún ni sọ lè wá ọ lè má sọ fún mi ọ lè má sọ fún mi ara ìyàwó ẹ̀ ló fi nǹkan mi òun náà ni bàbá wọn tàbọn ya fóònù. mo fi òun pé fíìmù lélẹ́yìn kò sí kámẹ́rà ń bẹ̀rẹ̀ náà. ìrẹ́lẹ̀ náà ló pè mí. òun ló ń kọ́lẹ̀. báwo ni ẹ ṣe ọ̀rọ̀ ẹ lo dẹ́rìn mo tẹ̀ dọ́dọ̀ ẹ̀. wà á ẹ ṣe máa ń jóyàn báyìí lọ. wà á. ṣorí gẹ́ọ̀ tí mo sọ̀rọ̀ yìí ó ti jọ ẹ jù ah, ah, mo rò pé báwo ni èèyàn méjì ṣe máa jọra wọn tó tó báyìí so I decided to come down to go and confirm on approaching her pé kí tẹ̀lé mo realize kọ́kọ́ realize pé kò sí camera. and it was that same period ni ìwọ náà fúnra rẹ wá pè wọlé. Ah. mo rò pé ah ṣé mò ń lálàá ni lórí tí mo tó ń pè mí náà kọ́ ni mò ń wò yìí oh, mo ti mọ lédi ṣáṣá. E. ṣáṣá. ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ ṣé ìwọ lọ́rẹ̀ ni ó ti wá jágbèrò. wàhálà ọ̀rẹ́ mi ni mi ò tẹ́ mọ́ bí mo ṣe láì gẹ̀rìn. ṣé kí n tiẹ̀ pé mo lè mọ bí tó ṣe ń pè ó fẹ́ jí kárátà ẹ̀ lórí fíìmù rẹ̀. kárátà ẹ̀ báyìí tó bá ní kí n ṣe mọ̀tá ní fíìmù báyìí máa sáré lọ máa invite ẹ̀ bóyá kó tiẹ̀ wá gbé lọ́dọ̀ mi fún mọ́ọ̀mù kí a bí tí. ẹ ẹ lọ ṣaṣa báwo ni. ọlọ́run fẹ́ ògólógó ọ̀rẹ́ mi ológo tó ṣàpòpò ẹ ológo rainbow ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ fílẹ̀ fún stargirl. àwa wà ó à ń gbọ́jà sára àdé ń ṣe kí ni à ń gbé bọ́ọ̀dì. èmi gan miss ẹ mo miss ẹ bọ̀ mo mọ̀ pé yín sà ẹ máa ń ṣe kí ẹ máa ń busy tó ìrẹ́ ní ẹ lára kò yí ẹ. níbo ó máa invite mi wá sí location àbúrò invite mi wá sílé. Ah wò tó bá yẹ pé o lọ invite mi wá sí location lásán ẹ o máa rí rí fíìmù àtàwọn tèmi àwọn aṣèkè àwọn áàtì fún ẹ wò ṣèbẹ́yìn máa ń ju báńgà ní fíìmù ni wọ́n ní kán kó bọ̀ wọlé kán ṣe kíni kán yin bí àwọn bíi fifty ah wo àwọn tèmi wà bí o ẹ̀lò ẹ̀lò ṣe ń gbọ́ ṣé o ti rí ọdúnládé wa lélẹ́yìí best actor wo àwọn eléyìí àwọn Mercy Johnson àwọn ní ayé ẹ̀ fi fún aláyé òye ló ń jọ yìí. lọ́dà mi. yìí lẹ ṣe lóyìnbó làwọn wà nàbí uptown. eléyìí ṣe kó. èèpà àjàlá ó gbé bíi kó yé wọ. ọmọ ìyá mi kò tí ì sọjà lára o tọ́jà bá lọ wà lára ọlọ́ọ̀ a máa ṣe àtì àgbẹ̀. ó yẹ ó yẹ àjẹ kọkọ rẹ mi jẹ kọkọ rẹ mi jẹ kọkọ rẹ mi. hello fine boy kí ló ń bọ̀ kí ló ń bọ̀ èèyàn kan rẹ́rìn-ín kan smile àwọn agbọ́n alẹ́ ọ̀jọ́ ṣáà ń tọ́jú ọ̀rẹ́ mi ṣá ọ̀rọ̀ kò ní sí wàhálà kò ní séwu. ó ṣe é sílẹ̀ fún ọlọ́run sẹ̀ ọlọ́run sẹ̀ tó máa fún ẹ best actress lọ́dún yìí a máa ṣe kí a máa já ẹ ní àwọn òwèrè aṣọ mọ̀ ọ́. ṣé o bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ nìyá kí ló ṣẹlẹ̀ gan. kí ló ṣẹlẹ̀ gan. má bàa jáde o kí ló ṣẹlẹ̀ gan. ẹ bá ṣe o ẹ ẹ tó o tó o tó ẹ balẹ̀ ẹ balẹ̀ ẹ balẹ̀ ẹ balẹ̀ ok tó ní mo ti láyé act sí àwọn fẹ́ sọ di real act kí ló ṣẹlẹ̀ ó yà act fúnra yín. ó yà bí ẹ̀rọ ní act kò ló yà lẹ́wà ń jó sọ́ni kẹ́ máa jó ni ẹ̀wọ̀n ìgbẹ́ lọ jó be jókòó. ààrẹ òun yẹn ni jókòó aláyé gbẹnu sọ ọ́ kálọ́ ń bẹ mí. ẹ ó yà dìde. ọ̀pọ̀ ìdí ló dé ìyá ó dé ó ti gbé fún mi látàrọ̀ mi pé kó blow. What is so fún pé mo gbọ́ ẹni sọ̀rọ̀ fún mi náà ẹ̀hẹ́ títà bá ti lù kí ni kí wọ́n ṣe sí ṣé kí n máa fòbọ́ bẹ́ẹ̀ yẹn ni àbí kí n jẹ́yẹ ok fine ó dàbí ẹni pé o ṣẹ̀ gbàṣẹ́ pm yìí ni mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nítorí pé tẹ bá ti ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí wọn kì í ṣì yín mọ̀ ẹ máa gbéṣẹ́ lórí ni bíi pé kínní ẹ máa máa pé celebrity bíi pé kí fóun ọ blow ọgbẹ́ni nísìnyí fún mi jọ́ mọ̀ ọkì ọkì ọkì iṣẹ́ aláìmọ̀ mọ́ ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Wùmí. Máa Wùmí kí ló tó ń ṣe báyìí? Mo ti mọ̀. Mo gbọ́ pé mo ti late now. Mo máa yẹ káwọn PM tí ò tó ràn kọ́ máa sọ̀rọ̀ sí yóò lórí ti mọ àwọn pack everything. Mo lọ wá ń gbé mi kó ń ẹ̀sìn, dress smart, ìbọn ni wọ́n bá mi á bí pé kọ́tò wọ̀ yóò smart. Àbí? Kí ló ń gbé ṣọ́dẹ̀? God. Celebrating my foot. Tọ́lá, kilo ló Tani wa tenja. And again, Tani celebrating my food? Èmi àti Tábìdín fọ̀gánáísà ni tó ń gbé nísàlẹ̀ ilé o. No wait, are you talking to me like that? Tọ́lá ṣe nǹkan ṣe she ṣé èmi ló ń no ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. lórí ìwé gbogbo ìtẹnu gbọ́dọ̀ gbọ́dọ̀ lẹ́gbẹ́ pé pé ní òṣì dànù jàre ta ni yín kí lẹ̀ ń sọ èmi lẹ̀ ń sọ pé you don't need to talk to me like that ṣé wàá òkè ṣá kí ló kí problem yín ná ẹ jọ ẹ wá ní pé ẹ gbé sẹlifítì òṣì kan o sẹlifítì my foot i repeat kí ni problem yín. tó yẹ ẹ sọ jẹ sẹlifítì kan òṣì kan nìsín ká má ní mú gbọrọ àwọn ọ̀rẹ́ tèmi tí mo ti fi yín post mo ti fi yín fọgbà àǹtí mi o kọ́wá mi sí wọn tó lè mọ̀ kó ń wà ìkílá wá gbé igá yẹn rà fi bí arúgá tó ṣe yín ni. ní now I get it. so torí pé àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dàbí olóṣì tó dàbí wèrè yẹn nítorí pé wọ́n wá sínú ilé bí wọ́n fẹ́ ya fọ́tò pẹ̀lú celebrity tí mi ò wá dá wọn lóhùn reason tí o ṣe wá ń pariwo tó ṣe wá ń rí mi fín nìyẹn anyway fún mi one good reason tí màá fi ya fọ́tò pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dàbí wèrè yẹn. ẹ pẹ̀lẹ́ o. and again so that àwọn ọ̀rẹ́ ẹ̀ máa lè post ẹ̀ sórí Instagram àbórí Facebook àbórí ibi tó bá wọn ọkọ post ẹ̀ sí tó bá post ẹ̀ tán ọmọ àwọn máa ṣe familiarity pẹ̀lú mi wípé ọmọ mi so àwọn èèyàn máa lè máa rí mi wípé mo ṣe pé anybody ló. ẹ wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ gbẹ́nu òṣì dákẹ́jàre àwọn èèyàn dẹ̀ ń wò yín láwòsókè yín wọra yín láwòrán rẹ̀ who are you celebrity so so ẹ jẹ ẹ ò gbẹ tẹ́lẹ̀ ò gbẹ ti débẹ̀ ẹ ti débẹ̀ ẹ jọ ṣe ẹ ń jẹ́ ẹ̀ ń sùrùsù ni irọ́ jọ sójà fún kakíndélé irọ́ tó yẹ ẹ máa kù ẹ ṣe ayé gbé ọmọ mi jọ ń tọ́lọ́lọ́ ta ní ẹ ta ní ẹ ò fún ẹ ọ̀rẹ́ mi wọ́n fẹ́ sẹ́líbítò ṣùgbọ́n. sori èmi ni mo fà á ni mò fún ẹ fèsì nínú ilé yìí. ó yẹ kó máa dúpẹ́ kó ṣáà fún mi. ẹ wẹ wẹ wẹ mo mo mo I'm proud of you fine but ẹ kì sọ kọkọ fún yín ẹgbẹ́ gbàjọ dàgbà ni tẹsán pé kò jẹ́ profession yín ẹgbẹ́ ẹgbẹ́ ní òṣì dákẹ́jà rẹ. ọ̀sán ọkọ ni ah mo dẹ̀ ń bá sọ́dẹ̀ sọ pé kí ni kò ó yẹ kí ni ẹ̀ máa dùn kó jábúrò celebrity ni na you don't talk to me like that no not no. Yes. she. Ah! Yeah. Mommy! Mommy, I ti Jerry mi, I ti Jerry. Jerry! Yeah. Mommy, mommy, mommy, mommy. Kí ló làmú ẹ? Mi ò mọ̀, mo rà pé Spanish. Sori wa, ipa àti ìrìn ọlọ́run jẹ́ kẹ́ pa mí. Mommy. All right. mi go, tẹ́lẹ̀ ti tọ́ o ma change ẹ̀ sí seventy five by by time kan a máa ṣe ojú bọ́dà shot ṣó yẹ alright ok ṣé ti lóòtù àwọn sínsìn. tọ́nà iná kí ajá rẹ kàn ṣe kẹ́kọ̀ọ́ ṣe ó ti wọ̀n ẹja rẹ ẹ̀jẹ̀ tẹ̀ sà wọ́n ní ẹ̀ pé mi sà. alright àwọn cast ń dà. ẹ dèrè lẹ́yìn òkúta ǹdúró dé mo dẹ̀ ti pé ó ní pẹ́ dé ṣé ẹ̀ fún ní kọ́ta yìí. èmi àti yóò ṣàṣẹ̀ṣẹ̀ jọba ṣiṣẹ́ ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ni mo fún ní call time same call time tí mo fún everybody same call time tí mo fẹ́ yín gan náà ni mo fún sa. ẹ fún ní call time wọ́n fún dẹ́rìn ní call time and this is past twelve dẹ́rìn ò tí débi. màá tún tọ́ tó. àpé o oh this is not of discipline. ẹ jẹ́ kí n fi yẹn attempt sí. okay. Uh, so wàá rí pé continuity ni sixty six ni ló máa jẹ́ o sixty seven so make sure to mark Ah, Uh, that's better. All right, now Topaz, uh, what I'm actually saying is, yes, therapy movement in the whole cocoa, just gradual movement. Shade. Hello. Yeah, bro. Yeah, yeah. Ẹ káàbọ̀. So ìwọ ló ń pe fóònù mi látàárọ̀ bíi pé kí fóònù mi blow. <laughs> ẹwẹ má bínú jẹ iná ọmọ ọ̀rọ̀ ṣe wà yìí àti ní ìdílé jẹ́ kí n máa pè yín time to time i'm sorry about that. ṣé òótọ́ ọ̀tọ́ fẹ́ lọ́ọ̀dù sí lélẹ̀ because ẹ mọ̀ pé mi ò ní sunrú òótọ́ ọba yìí. oh sorry ibi kan kan àwọn queen ló máa wà ń bí ó jẹ́ legend hotel yẹn máa wà. ok ó bẹ́tà ó hotel ó jẹ́ hotel tó wà lọ́nà bàjẹ́rẹ́ ìyẹn wà ok all right ẹ pé wọ́n ká sọ fún wọn pé mò ń bọ̀ nsọ ẹ gẹ́ẹ̀tì tí mo sọ alẹ́yìn là ń dúró dè ni mo ṣe pè yín ẹ mọ tó ṣẹlẹ̀ ṣẹ́yìn bàbá tẹ ẹjọ́ fẹ́ ṣiṣẹ́ ti wà round ẹ jẹ́ ká ya ilé ìtọ́ after this you can still go my manager. máa ní mí i'm a star so anybody ló lè dúró dè mí and again ó fẹ́ kí n máa drive láti ilé kí kí kí n dẹ̀ worry set just like that wojú mi náà mo wà stressed. no mo ní láti relax fún wọn náà mo ní láti ṣe make up sorry n tó ń ṣẹlẹ̀ lélẹ̀ ṣe rí sìn ìgò stress tó wà lójú yín ó wà needed because eh, ẹ wá explain àwọn kankan fún bàbá ni ṣó ti yín bí so ẹ jẹ́ ká ṣe eléyìí báyìí náà so after this thing you can go to the hotel and rest please. so nǹkan tó fẹ́ leléyìí nǹkan tó ń rí nínú picture ẹ ni pé kí n wà lórí set the bite. pẹ̀lú gbogbo ojú ìrà ẹ mo mọ̀ pé o fẹ́ sọ mí lẹ́nu ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń sọ àwọn celebrity lẹ́nu nìyẹn bọ̀ mi ò ní jẹ́ kẹ́ sọ mí lẹ́nu mo mọ̀ pé o fẹ́ sọ mí lẹ́nu. but kò sí wàhálà. oh yeah let's work now ẹ jẹ́ ká ṣiṣẹ́. it's fine uh, guys let's work now let's work now go ahead, everybody. make up make up all right yeah, one sec ẹ jẹ́ tọ̀ ìyá ṣíṣe ṣíṣe. ó yá ó yá ìwọ náà ṣe dá àwọn ọmọ. fún mi ní spit. continuity sí ìwò la fẹ́ yà. sixty five sixty five. àdéhùn kí fi pẹ́ tó báyìí. how. ṣé wọ́n fún ẹ́ kọ́ time. ṣé mo wà lára àwọn actor tó máa fún ní kọ́ time ni no she mi ṣé kí n fọwọ́ sí bíi ni ṣé try gasi ẹ̀dẹ̀ mọ́ pé traffic time láwà ìyá mi ilé ẹ̀ka blame now But tí ètùtù ti rí mi ẹ̀dẹ̀ máa ẹ máa má ṣe nǹkan mi lọ òun ló yẹ kó ṣe schedule bẹ́ẹ̀ tí mo máa ya àwọn sins mi no fine mo tẹ̀ mọ̀ pé mi rẹ̀ fi tajà yìí pay minimum pé mi ni mo ń play lead role mo mọ̀ pé mi ni star Pierre. Sir, sir. Come. here, Yes, sir. Now, get this straight. Yes, sir. I cannot work with her. Sir? So you need to change this character now. Please. Get out of my set now. Now. Are you, are you, are you actually kidding Get her out of my set now. I will do what you want. excuse me. Ewa. I just can't know to cancel go director to me. Go Please. Please. Ẹ mo tiẹ̀ ti ń bọ̀ ń bẹ̀rẹ̀ àmọ́ just to. Ẹ ṣe kọ̀ọ̀yẹ́ ṣe tọ́gbọ̀n ìrìnàjò. Ẹ mo ti ṣe tán. Ok, màá fún wọn sí fifteen cent tó wà lè máa gbé jù láyé ṣé mi ní ìjọba director yẹn bá sọ̀rọ̀ bẹ́yìn ó ń pariwo pé yẹn kan rude ó ní bó ṣe rude náà ó rude sí mi làṣẹ kán lè bá mi sọ̀rọ̀ bẹ́yẹn. ṣe rí lóòótọ́ ń tọ́mọ yẹn ṣe ìjà ìgbà tó dé ó ní bó ṣe bí mi náà sọ̀rọ̀ bó ṣe kí n má tàn yín sá tẹ bá ní kó máa lọ ọmọ tá fẹ́ fi tajà lélẹ̀ ọmọ tó fẹ́ wò rè. àwọn PMs wa àtàwọn producers àwọn ni wọ́n máa ń condone àwọn actors tó bá wúlò wá. ẹ wo bí ẹ fẹ́ lọ́ọ́ lọ́ọ́ ẹ lọ́ọ́ bí tọ́pẹ́ yìí sí gàlẹ́. ṣé òun nìkan ni actor àìmọye àwọn ẹgbẹ́ tí wọ́n níra wọn jùlọ tó jẹ́ pé wọ́n comport ara wọn ẹ wo bó ṣe ń behave. ẹ òótọ́ ni but síbẹ̀síbẹ̀ má bínú jẹ́ kí màá lọ lọ́ba sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. ọlọ́run àjẹkùn lọ. jọ wá lọ bẹ director kó lè yáṣẹ́ ẹ ká lè kúrò bẹ́ẹ̀. kí n lọ bẹ director for what mi ò lè bẹ hell no kí mo fẹ́ bẹ fún. ìwọ mọ̀ pé ìwà àrífín ìwà tó wù yìí ìwà ìgbéraga sì ní pẹ̀lú àwọn tó ju ẹ lọ wọn ti débi látàárọ̀ èmi kọ́ náà wà ń bíbà yájọ wà ń sẹ́ẹ̀tì ni wo táìmù tó ṣẹ̀ ń bọ̀ ẹ má bàṣẹ yìí jẹ irú ìwà bá yóò dáa torí ọjọ́ ọ̀la. Ah, bàbá kí ló ṣẹlẹ̀ náà. ó oh, mo ti máa rú yín ìtànlẹ́wá yín wá sọ ṣẹ̀dẹ̀ rí mo fẹ́ kẹ́ understand nípò. mi mọ ogún deri o débi tí mo ti mọ adé lọ ṣẹ́rí ṣẹ́gun gbé ìtumọ̀ mọ̀gán mi ò mọ bàbá ẹ̀ bàbá yẹn lè ní àwọn sẹ́ẹ̀tì ìṣẹ̀fẹ́fẹ́ gbọ́ sítórì mi mi mọ̀ kọ́tọ́ sì fi ń pè yín náà ẹ́ yín náà ti lọ mi mọ̀ kọ́tọ́ ṣì fi ń kà sí sórí iṣẹ́ tẹ̀fi ní right láti máa sọ̀rọ̀ sí mi star girl ọmọ tó ń sọ ọmọ tó ń rìn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn sí ẹ tẹ̀fi ní láti máa bá mi sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn. déèrin àbí kí ló ń jẹ èmi ló ń bá wí yẹn o tí ò bá tiẹ̀ jẹ́ tọjú orí ọ̀gá ẹ̀ ni mo mà jẹ́ nu iṣẹ́ yìí. ṣé mo kọ́ṣẹ́ lọ́wọ́ yín ni àbí mo gba iwájú training school yín kọjá ni sẹ́yìn tẹ̀ ní training school ńgbà tẹ̀ ń rìn ìgbà tí tẹ̀ blow ń gbà yẹn ṣé ẹ ní training school. ẹ jọ̀ọ́ nítorí ẹlẹ́mẹ̀ẹ́ kí wojú yín please you don't talk to me like that i'm a star girl àwọn ní mi ẹ wá dákun ẹ̀jú ẹ dákun kí ló dé kí ló dédé rìn ìràwọ̀ lọ́mọ kí ló dé tẹ̀sí bí ẹni ọkọ̀ dà láàmú ẹ awáwítọ́ ológo 2G idiot somebody ogo tí ò ṣe download WhatsApp ẹ má bínú bàbá oje nígbà tí ò làgbà lé ẹ ó wá sọ ní pé ẹ bàbá eléyìí sọ lè kọ́ ọ níṣẹ́ wọ́n lè kọ́ ọ́nṣẹ́ ẹ mọ̀ pé sẹ́ ti di sẹ́ dígítà ó ti kúrò lánàlọ́ọ̀gì nígbà tán bàbá eléyìí kọ́ṣẹ́ ẹ̀yìn ti yín dígítà ní tó bá ti mọ máikrófóònù bá mọ̀ ọ̀nàdà tó ní blow òdìgbà tó bá kíkiní bọ́wọ́ ó blow gidi gan rádaràdó lò sí. Are you actually talking to me like that? ní wọ́n ti lè sọ̀rọ̀ táwọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lásìkò ìfagbá ẹ wá rojú orí bó wá sẹ́nà dandan lẹ́yìn bí àkẹ́ onírin wọ́n wá wò bí ẹni ọkọ̀ jálẹ̀ bàbá tó lọ àjẹ́ tí wọ́n gbóná ju tìyàgbó ń kán lọ ó padà sí ayé wo bó bá lálà egun ń lé ọ àbọ̀ǹdí ọ wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ń kí ọ̀nù poli báàgì àwọn. mo ti ẹ̀ mọ̀ náà mo mọ̀ pé reason tẹ̀yìn òkè ṣe ń blow nìyẹn because ẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ o mọ̀ pé mi àtẹ́tí ní injury so I won't let me just let me just leave you kí n focus lórí. pm lady ń sọ̀rọ̀ sí mi if death ń sọ̀rọ̀ sí mi ẹni àìwọ́ ò dẹ̀ sọ anything ó dẹ̀ wá bẹ́yẹn no mo fẹ́ kó rántí kinní kan ṣó mú iye ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní pèmí tó ń bẹ̀ mí kí tó fún ẹ ní date ṣó dẹ̀ rántí oye tó san so ẹ má wọrí ẹ má waste ẹ jẹ́ kákú jẹ́ má waste ẹ. ẹ wo ẹ má bínú èmi ò gbọ́ pé òun sọ̀rọ̀ tìyín nìkan ni mò ń gbọ́ but mind you excuse me ṣé kí n má tán yín ẹ rude ọlọ́run ẹ rude gangan ni but èmi àti yín ò lè jọ máa sọ̀rọ̀ èmi kọ́ ni mo ní final say director ló ní final say ó wá lóhùn òfẹ́ yín mọ́ lórí sẹ́ẹ̀tì well that's your own luck tẹ bá ń ba lọ bẹ́ẹ̀ tí director bíi mẹ́ta mẹ́rin àbí márùn tó bá ti ń lé yín so á di yín ò kàn mí life yín ni help tẹ máa ṣe fẹ́mi lélẹ̀ ẹ bá mi make refund. come again like o sọ pé kí ni sìn because o pè mí mo fún ẹ ní date mo dẹ̀ dé location tójú ẹ̀ bá sọ orí mi ń sìn náà anybody tó bá ti sanwó iṣẹ́ fún mi kò sí refund. mo ya wèrè ju ẹ lọ wojú mi wọn ò bímọ mi ẹ̀ rè o fẹ́ gbọ́ mọ́mì mọ́mì mọ́mì mọ́mì wọn òbí de kó máa à wà ṣó mọ ọ wà ṣó mọ mọ ni. ọ̀là wo bí màá ní kọ́ wọ màá ní kọ́ nú ẹ̀ bá jà lórí ẹ̀ ọ̀là wo bí wọn òbí wojú mi wojú mi ò wọ́n bọ́ àwọn yàrá rẹ̀ rí èmi jẹ̀má ọ̀là wo bí bọ́tà bọ́tà. hello my president ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ni àwọn àgbà náà kú wájú ẹ jọ mo fẹ́ rìpọ́tì ọmọ kan lórí set tí mo wá ń sìn mo dẹ̀ fẹ́ kẹ́ take action lórí ẹ̀ yes. báwo wà lára ẹ. ọdún pẹ́ ó ti get better àwọn ti attend sí. bọ kí ni àwọn méjèèjì bá débi gbogbo pálapàla. o kò tiẹ̀ yé mi little argument náà ló ṣẹlẹ̀ láàrin wọn tó di gogo eléyìí. Deni ọ̀hún fúnra ẹ̀ ń kọ́. ó ń múra kóun location ni tíjà ìfibẹ̀rẹ̀ ó dà kó ti lọ location but eh, Túnráyọ̀ pè mí sìn pé ó ti pè òun pé kóun wá sílẹ̀kùn kóun ti dé. so òun lè lọ sí location lẹ́yìn ìgbà tó ṣe ọmọ léṣe fún mi tán kò sí problem ìdá ló máa pèrè ẹ̀ lẹ́rú nǹkan tí ò yé jẹ́ kó yé lẹ́nìí. ẹ jẹ́ náà kò sí problem ìwọ ṣàdúró tọmọ ṣùgbọ́n. ọmọdé méjì ò lè má bára wọn jẹ. ẹ máa wò ó tiẹ̀. bàbá ń pè ní lónìí fúnra ìrà ẹ̀ kó pa fún ẹ mọ́ bàbá ń pè ní lólè kò yẹ kó gbọ́ ọmọ ẹran jó àwé rọra ṣe àwé yé ṣe bí jáwé jura nípòkípò tó o lè wà oore ọ̀fẹ́ ló ilé ayé yìí bàjẹ́ jẹ́. Daily. Sá mo I'm here. Ah eh, Daily. kí ni gbogbo òṣì tẹ́ ẹ̀ dánwò nù lé mi? Ṣó fẹ́ pa mí lọ́mọ ni? Ìdẹ́ eh, ẹ̀ ti wá pe rẹ̀ lẹ́rú wo ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tó fi di létí màá jẹ́ kó mọ̀ lẹ́yìn. mo dádì oyè kẹ ní sùúrù kẹtì mi pé kí ni tọ́lá ṣe fún mi kí n tó bá wí bẹ́yẹn. dádì ẹ ẹ lè imagine she was so rude and disrespectful. àìsàn nítorí ẹ ló ti fẹ́ pa fún mi. inú dáàdi mo kàn ní láti jẹ́ kó yẹ pé kò yẹ kó máa bá èmi tí mo jẹ́ celebrity like tí bá tẹ jẹ́ ẹgbẹ́ kò má tànà kò yẹ kó máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé ti gbọ́ ìwà àgbéraga tó gbéwọ̀ náà nìyẹn celebrity celebrity celebrity ìwọ nìkan ló kọ́kọ́ máa jẹ́ celebrity ni ṣé ìwọ nìkan ló kọ́kọ́ máa jẹ́ celebrity nínú ìlú ni. a ah, tó jẹ́ pé èèyàn kankan ò jọ ẹ lójúmọ́ ẹ tọ́ láti wọ̀ ń wò yẹn òun gangan lójúlówó ọmọ nulẹ̀ yìí sójà fọ o ò lè pa o o ò lè pa mí lọ́mọ o dẹ́rìn o ò lè pa mí lọ́mọ o please dájú ìwọ yẹ kẹtẹ ní sùúrù imagine gbogbo nǹkan tẹ̀yin náà ń san sí i mo mọ pé bí mo ṣe bá wí ọjà mo mú mọ bó nǹkan tó ṣe náà ni nà ó kí ló dé tẹ̀yin náà máa máa sọ pé ẹ̀hún lójúlówó ọmọ aṣẹ́mi náà kì í ṣọmọ yìí ni and again mo ṣì jù lọ́nà ṣẹ̀bẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ sọ́mọ́ lè bá wí. mò ń jẹ́ kó yé pé mo gbà ẹ́ tọ́ ni èmi kọ́ ni mo bí ẹ nítorí pé blood mi kọ́ tó ń ràn nínú vein ẹ nítorí pé mi ò mọ ibi tó ti rí ìgbéraga èmi tí mo dúró yìí mi ò ní ìgbéraga ẹni tó rò bóun ló bí ẹ tó tó tó ń pè ní mọ́mí ẹ kò ní ìgbéraga so má fi ibi sú mi please dẹ́rìn má fi ibi sú mi oore ni mo ṣe o má jẹ́ kí oore tí mo ṣe kó ju bí mọ́ mi lọ́wọ́ o please èmi kọ́ ni mo bí ẹ and let this be the first and the last ẹni jọ́ tí irú kan báyìí bá ti ṣẹlẹ̀ nínú ilé mi màá lé ẹ nínú ilé mi ni àpọn ṣoore ni mo ṣeré ni ẹ ṣé wọn ṣoore ni mo ṣeré i'm not your biological father dẹ́rìn kò gbọ́dọ̀ jẹ́ i'm not i'm not. bàbá ń pè ní lónìí fúnra ìrà ó yẹ kó pa fún ẹ mọ́ bàbá ń pè ní lólè kò yẹ kó gbọ́ ọmọ ẹran jó àwé rọra ṣe. dádì. àwẹ̀ yé ṣe bí jáwé jura nípòkípò tó lè wà ló ah! fẹ́ lónìí. ilé ayé yìí bàjẹ́jẹ́. guy ṣòro tí wọ́n bá so mi mọ́lẹ̀ lálẹ́ máa wò má jẹun ṣé first step ta play pẹ̀lú wọn yẹn nǹkan bá wọn ṣeré ni mo bá ṣe ṣó second leg yìí máa ṣó máa yọ pé mo dáa by far. àbí àti wọ àti gbogbo ẹ̀yin tí ẹjọ máa ń wo football i keep asking myself kí ni nǹkan tẹ máa enjoy inú kẹ máa jókòó kẹ máa wà wọn tó ń sáré kiri lórí field àwọn tó ń make owó wọn bàbá i would rather spend my time with my celebrity girlfriend spanking us, you know, throwing pillows. I mean, doing all the mushy mushy thing. I mean, there's more gain in that than spending your time sitting watching some people making their money. Um, talking about your girlfriend to that So my people, gbọ́n is, ìsìkan lára ẹni pàdé yìí See, only ní káwọn èèyàn máa few more for for some period of time See, you understand nǹkan tó I don't, I don't get suspension power. I mean, how come. okay torí according to news tí mo gbọ́ láàárọ̀ wọ́n jẹ́ kó máa yé mi pé ó dá ipò owó tí àwọn association yẹn and then from there I'm suspended for like a year. no no no no not again not again no Don't go ọ̀rọ̀ tí mo why now What did jẹ́ kí Start on ó ti jẹ́ kó kó sóhun lórí I keep telling her times without number you don't have to be rude to people mi mọ̀ mi mọ̀ bí wọ́n ṣe fẹ́ bá sọ mo ti bàjà mo ti bá ṣe lè bọ́ tẹ̀ god ṣe mo dẹ̀ ti máa ń bá ẹ sọ times without members. you understand girl yìí o ní láti máa relate pẹ̀lú ẹ o ìwọ náà wò fún rẹ kò sí connection kankan lára ẹ méjì kọ̀ fọṣẹ yí ẹ ni. but wait wait wait are you are you really serious about this. i'm very sure i'm sure. I need to, I need to mo fẹ́ ẹ̀yìn sí mi. She's not picking. Ó dẹ̀ lè máa rí kọ́ mi báyìí. Ẹ̀yin mo fẹ́ rẹ̀ tèmi. ṣẹyẹ màá ló pè mí tán nísìnyí tó ní wọ́n ti suspend Dẹ́rìn Sọlá ní association in fact wọ́n ní wọn ò rí kó kámẹ́rà kọjá for one year i'm so worried. ìgbà tán bá suspend ẹ̀ tèmi ẹ̀ wo ló kàn mí bẹ́ẹ̀ wọn ò ṣe ní suspend ṣé ọmọ àmà behave bó ṣe ń behave wọn ò ní suspend ẹnu yìí ni ẹnu yìí ni ìgbéraga ìgbéraga ó gbé wọ̀ bí ẹ̀wù. wo èmi ò ráyè sìgáàrì obìnrin o. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ dani lóun mà ní jẹ́ ká jẹ̀bi lórí ọ̀rọ̀ ọmọ yìí in fact mi tiẹ̀ mọ ibi tó ti rí gbogbo orúgbà pàlàpàlà tó ń wí. kò sí ibi kankan tó ti rí inú ẹ̀jẹ̀ ló wà ọmọ kan òdẹ̀ lè wá pa bàbá ní bàbá ìtorí ẹ̀ gan-an ni mo ti jẹ́ kó tètè kó máa mọ stand ẹ̀ nù léyìí. òye ti pọ̀ ju ọkọ mi. kò pọ̀jù kò pọ̀jù ń tèmi. ọlọ́run ìjà ló pé èèyàn lọ́rùn o because when you are saying this to her she can get frustrated depression lè set in tọ́wọ́ ẹ bá para ẹ̀ sínú ilé kó látàárọ̀ sínú títí ilẹ̀kùn ara ẹ̀ tí ò jẹun. ẹ kóhun náà bí èèvà rẹ̀ náà kó bí èèvà rẹ̀ kó wùwà bí ọmọ tó kọ́ ẹ aṣọ òdìgbà tá a bá wọnú ilé wa ẹ ti taari tó ti gbọ́bẹ̀ sí tọ́lá lọ́rùn. ah i reject it ọlọ́run ní jẹ́. èyí torí ẹ̀ gan-an ni mo ṣe ń jẹ́ kó mọ position ẹnu lè ṣe. ọ̀ problem títí ẹ̀ yẹn débi bá padà dá àwọn ìpè òun máa jáde wá jẹun ká ló ráyè gbẹ̀dìyẹ sí àṣẹ bẹ́ẹ̀ ni pé òun nìkan lọ́lọ́run dáyé fún. rárá rárá rárá rárá ooo. Dérìsọ́lá wọ́n fi ló ń kọlẹ̀ kó lè ṣí àgbẹ̀. Dérìsọ́lá òkú ti dọ̀ náà. Dérì There is. máa ń lọ nígboro everywhere, a everywhere, I see mommy. <laughs> irú àwo ní tirẹ̀ yìí kí ló ń jọ ẹ lọ́wọ́ tó lè fi jọ àwẹ̀ rọra ṣe àwẹ̀ rọra ṣe. kò yé mi tí n bá ló mi bí mo ṣe ń lálàá yìí pásítọ̀ irọ́ ni mo pa ṣe rí ọmọ tí mò ń rí nínú àlá yìí àjọ wà nù gáràjì ibi tí mo ti ń ta bọ̀ọ̀lì ni ó máa ń ṣe dáadáa pẹ̀lú mi o ọmọ náà dá mi ì mẹ́bí ẹ̀ mi ì máa rà ẹ̀ mi ì mẹ́yẹ tó ṣú àmọ́ tí bá ti sùn báyìí ọmọ yẹn ni mo máa ń rí nínú àlá mi ní gbogbo ìgbà mo máa ń sábà rí níjọ́ tí mo tún ti wá rí ọmọbìnrin kan tó jẹ́ wípé ó ń ṣeré orí ìtàgé eré tíátà ló ń ṣe òun máa ń bá wọn ṣe fíìmù ni ṣùgbọ́n òun àti ṣáṣá ìjọra wọn lẹ́yìn yẹn báyìí oorun tí mo tún sùn báyìí àwọn méjèèjì ni mo tún rí ìkan jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí ìkan jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí ah, ah. ṣùgbọ́n mo wá wò wípé bóyá nítorí wípé ó jẹ́ ìbejì làwọn ọmọ mi tí mò ń wá bóyá òun ló ń jẹ́ kí n máa lálà bí mo ṣe ń rí wọn yẹn ṣùgbọ́n mo ní má jẹ́ kí n ronú débẹ̀ yẹn jẹ́ wá fi lo ẹ̀yin alàgbà ṣe rí gbogbo nǹkan tó ṣókùnkùn sáwọ̀ ẹ̀dá kedere ní báyìí lójú olúwa olúwa mú mi rí i pé àlátẹ́lẹ̀ ńlá yìí àwọn ọmọ yín tẹ ló sọnù lọ́jọ́ tó ti pẹ́ wọn ò kú wọn ò kú wọn wà lórí ilẹ̀ alàyè àròkò ni olúwa ń fi àlá yẹn pa fún yín àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú nínú àdúrà àti gbèsè yín tẹ fẹ́ gbé tó wà ní ọkàn yín hmm. gbogbo nǹkan tó ṣókùnkùn olúwa tàn mọ́lẹ̀ sí fún un ṣẹ́wọ́ ìyá wa ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín olúwa ọlọ́run alágbára ìwọ la pè ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ gbàdúrà jésù olúwa wa. àmín àmín ẹ ló ta ló ń sọ̀rọ̀. ẹ má jà wà kí ló hàpù bó ló ti gbèmí ṣùgbọ́n ló ti mú ẹnu. aláìwá sọ́nà ìbùkún làwọn tó ní ẹni ìtumọ̀ wọ́n tó máa pè mí látàgọ́ ọlọ́pàá wọ́n àṣọ fẹ́ káàsì àní dámilọ́ àṣọ fẹ́ káàsì àní wọ́n aláìláì jí ẹ̀ má pè mí mọ́ o ṣùgbọ́n. ìmẹ̀jà kí ni mẹ́jà hmm? ló ṣẹlẹ̀. ọmọ májà ó pè mí látàgọ́ ọlọ́pàá ní sá ọ̀dọ̀ àwọn ọjọ́ ló wà tó ti ń pè mí. olóògùn kò ní yìí. ẹ wo ọ̀rọ̀ ti di báyìí sọ gbogbo àwọn ọmọ ogun tó kù ní kọ́ lọ́ọ́ fara ṣoko o gbọ́ ọ̀kan tí mo sọ gbogbo ẹrù tó dẹ̀ wà lọ́wọ́ yín èmi ṣọ̀pẹ́ lọ bẹ́ẹ̀rì ẹ̀ ṣùgbọ́n ọ̀kan tí mo sọ ó ti yí ẹ̀kan tí mo sọ má pẹ́ o èèyàn tó pẹ́ lẹ́pẹ́ ó ní ohun tó di o ẹja ló ń pè. ológun kù ní ọ̀rọ̀ yìí. ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́ sùn. aláyẹ wa ẹ ní sùúrù o. move. move. ààrẹ balẹ̀. keep quiet. má jà wọ́n ti wá kí ló hápùn kan. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ kó mẹ̀lẹ́ ń bẹ̀ jọ. ẹ kí ló dé kí ni kí ni kí ló pè mí àti ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀. kí ló pa àpọ̀ ọ̀gbẹ́ni mo ti ṣe rẹ́kọ̀dù mo ti kọrin gan mo kọrin gidi. mo ti kọrin mo kọrin jọ̀wọ́ lámìlẹ̀ gan lọ. kí ló dé èmi jẹ́ èmi bá yín kọrin ni àbí ṣé èmi èmi bẹ́yìn àtàwọn lámìdé yín kọrin ni. kí ló ṣe ẹrú orin bẹ́ẹ̀ ni yòrè bẹ́ẹ̀ ni ìwé mi àti ẹ náà ni yóò mọ̀ ni. ọ̀rọ̀ yóò ṣàrà bíi move move move. rẹ́ni ló ṣe é. aláyàwó ayé sùn wò. bíṣàṣà ń bínú. ẹ lọ rẹ gbogbo ìlú ń bínú bíṣàṣà ń bínú ojú ajá àṣejẹ bí ṣáṣá máa ń bínú. ṣé kò gbé mi. Ah, ah, ó rìn kò gbé gbé fóònù ẹ o. ṣé kìí ṣe pé nǹkan kan ti ṣe. kò sí nǹkan tó ṣe à kò sí nǹkan tó ṣe ó ti sọ fún mi tẹ́lẹ̀ pé tóun bá ti wà lórí set yẹn mi pé tó bá ti ń ṣe fíìmù lọ́wọ́ tó ti ń pé action action pé wọ́n nílé gbé kọ̀ àní pé fóònù ẹ̀ máa wà lọ́wọ́ pa tó o bóyá reason tó ṣe gbè nìyẹn tó o bá gbé ń sin wa gbé o ẹ fẹ́ rí ọ̀rẹ́ mi ológo rẹ mu ẹ fẹ́ rí star girl àyín náà ti káyé jẹ ẹ ti kó star jẹ nìyẹn o àbí ṣé ẹ fẹ́ máa ṣe fíìmù. ah bàbá gbà mí mo fẹ́ máa ṣe fíìmù. ẹ̀yin náà máa ṣe fíìmù ah mi ò ní gbà kẹ́ ṣe fíìmù. àmọ́ máa ṣe ìyá ń bẹ̀ àbí bí iṣẹ́ mo ṣe ṣe sísí ni. bẹ́ẹ̀ ṣe eh, wá ṣe ṣe sísí ẹ̀ ṣe ló déédéé ẹ máa pàkéjì wọn. <laughs> bàbá mi ẹ má wọ̀ ni ẹ̀kọ́ tó máa ṣẹlẹ̀ ni pé ó ti júwèé ilé ẹ̀ fún mi èmi ò wá lọ rí o màá torí sí màá ní ká wà lọ lọ́jọ́ kan. àbóyá ká lọ léde. Ah, ẹ wà ọmọ pé mi ò ráyè ká máa kiri àdúgbò kiri bọ́ torí pé jẹ́yìn ni mo ṣe ń sọ pé kí n má wọrí o máa mú yín lọ bẹ̀ẹ́ mọ̀ pé mi ò ráyè gbogbo yẹn ìgbọ́ máa ní sùúrù yìí ẹ máa fún mi ní táìmù nìyẹn jọ́ ti bá wà less busy àbí tí mo wà busy lẹ́sẹ̀ kẹ́ máa mú yín débẹ̀ lọ́jọ́ yẹn gbọ́. ṣé ti jẹun. mo ti jẹun. mo ráyè ṣe ti jẹun mi ò ráyè ṣe ti yó. so ṣé rí nǹkan tí mo ní kọ́ máa ń fún. wọ́n fi jíṣẹ́ wọ́n fi jíṣẹ́ ọkọ̀ tó ní. ọ̀dà ẹ máa lọlé. wàhálà inú àgáṣu. ẹ̀yà àgáṣu. inú àlọ́bì. ẹ̀tẹ̀ pamọ́rọ̀ àgáṣu. alọ́yù. alọ́yù. Musa Musa bá gbé ya mi. sọ́ọ́ni bá gbé ya. wọ́n tó gbé o Musa. yóò Musa o. àbúyá ṣàṣà ò lè fọ́fá di ẹ ṣọ́ra kí ṣàṣà má lọ padà di ẹ. oúnjẹ wọn ti lóye yẹn ní chicken serve sórí ọmọ ìlú yìí ni mọ̀ Mọ́mí, ẹ wo ọ̀rọ̀ àǹtí mi ti sún mi o. Ẹ wo mo ti ń gbálẹ̀kùn àǹtí mi látẹ̀ nǹkan, wọn ò dá mi lóhùn. Mi mọ nǹkan ta tún fẹ́ ṣe báyìí. Ẹ jẹ́ ká ètè wá àkànṣe kó tó lọ ṣe ra wọn léṣe mọ́nu ilé o. Ẹ. Mọ́mí, ṣé lóòótọ́ ni ẹ̀yìn àti dáàbì sọ fún àwọn kọ́lá ọ̀bẹ àǹtí mi? Kò ń ṣèṣin ni a máa sọ owó ètò ìsọdọwọ́ yìí. Ìkọ̀kọ́ gbìyànjú pàtì mi, kọ́kọ́ gbàgbé Star girl! Ah, ah ọ̀rẹ́ mi hello. wá wá wá wá. Ah, kí ló ṣẹlẹ̀. báwo ni bá ń pè Stargate. àǹtí dẹ́yìn ìgbà ó lẹ jáde. irin ìbáwò tójú ẹ̀ iṣu ọ̀gbẹ́ni àṣàṣà lèmi o ṣàṣà ah, ṣé ṣàṣà wà yàtọ̀ sí dẹ́rìn wá pé target sọ fún pé àwọn èèyàn tiẹ̀ ń béèrè ẹni. wo jọ ọkọ mi ẹ̀ẹ́dẹ́rìn la béèrè target la béèrè. ẹ ẹ má bínú mà láti gbòòrò. à láti gbòòrò láti wá wá. tẹ́ bá ti wá fẹ́ rí wọn orúkọ wo ni kí n dá fún wọn. sọ fún pé ṣáṣá ń béèrè ẹ mo ní mò ń béèrè target òun sọ pé kí ni ṣe máa tọ́ fún ọ àṣé ìgbà tó rí mi ò rí báwọn èèyàn ló wà lórí ìdúró yìí. ẹ ẹ ní sùúrù ẹgbẹ́ ni máàmù ṣe lè star gẹ̀ yára fún un sọ fún pé ṣáṣá ń béèrè sọ pé olúwọmọ ń béèrè sọ fún pé àwọn èèyàn tiẹ̀ ń béèrè sọ pé ṣinaza everything everything ó ń béèrè. ṣé àti sọ fún pé ṣáṣá ń béèrè. nínú gbogbo àwọn orúkọ yìí wo gangan. sọ pé ṣáṣá. sọ̀rọ̀ ah, gan òòrí òwò lẹ̀ òwò ah, ẹni ọkọ òòrí pẹ́ ń tó àwọn àti ẹ̀hún ṣàpòpò ní ti sọ kí n fi òkúta ní ẹ̀kú Ah, báwo ni bàbá eh, àti kan náà béèrè àti béèrè ní ẹnu gate ẹ bá rántí yẹn báyìí wọ́n ti jọra jù àfi bí ìmùmù àfi ìgbà tó la. mo gbé mi ò ṣe ìdànù jàre èwo ni wọ́n ti jọra jù kí lorúkọ ẹni náà. Mm, orúkọ tó dàpọ̀ eh, ṣùgbọ́n èyí tí mo gangan náà ni ṣáṣá. ṣáṣá ìyẹn orúkọ ṣáṣá. ó dà pé mo ti gbórúkọ yẹn lẹ́nu rẹ̀ ó lóun àtẹnìyẹn gan bíi identical twins làwọn ṣe jìjọ rí nígbà táwọn lọ yẹ ìgbà táwọn lọ sọ fún pé kó wọlé. ọ̀rẹ́ mi ni ilé ìgbà tí wọ́n. má bàa ìgbà tí kò máa ṣe ìgbìyànjú ọlọ́run bá ṣé wọ́n gbọ́ wọ́n pé bàjẹ́ ló ń tó ju gbájú ẹ̀ ẹni ẹ wá ẹ wá ọbẹ̀ jẹ báyìí ni. kájọ olórí alálùbáríkà ológo rẹ́ńgò. hello. máa ń tẹ́bá lè bá mi wọlé tẹ́bá mi pè é pé ṣáṣá pé ó béèrè ẹ̀ màámi tó wà bí àwọn náà láìpẹ́ ọkọ sáà jẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó wà ní kájọ débi. àfi bíi dennis ọláṣà. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé àfojújọra lóòótọ́. àwọn oníná wá di ọlọ́run street lèmi wà ọmọlédè lòun ẹ̀yìn náà rí bí ẹrí tì ibi táwa ti ń bọ̀ ọlọ́run tẹ̀ orí street ẹ̀yẹ kọ̀ dùn ẹ̀jẹ̀ bá mi pín stargate síta kẹ́ bá mi pín sẹ́lẹ̀ ẹ̀yẹ ọmọ olóbìnrin bù kẹ́ bá mi sọ fún pé ṣáṣá ti wà ń bí kò yẹ yín pé kó jáde síta mo ti miss ẹ ọlọ́run ọlọ́run fẹ́. Martins lára ṣé mo ra yín mo mú lára dáadáa ọlọ́run tóbi o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́ni tó kú àtẹni tó sọnù ọjọ́ kan wọ́n sì máa padà pàdé ara wọn àwa pàdé lèmi ìbàdí. Badges. kí what's going on. long story. what long story. long story Kini. story kí ló ń sọ èèyàn burúkú ni ẹ aṣọ kan fi àwọn èèyàn bóra lásán ni mo lóyún fún ẹ ó ní kí n lọ ṣẹ́ oyún. Ah, ah, oyún kẹ lára ibi ah, ò tí ì ṣètò oyún ní nísìnyí o á dákun jẹ́ ká wá nǹkan ṣe sí i o ọgbọ́n òun làwọn fẹ́ dá sí i èmi ò lè ṣẹ́yìn ah, ah, o. lára ṣó fẹ́ kíbi pàwá kíbi tí wọ́n pọ̀ mọ́ tá a bá bí ni ah, jẹ́ ká wọ́n gbọ́n dá sí o. Martins ọlọ́run tó ṣẹ̀dá ẹni ó ti ṣe nǹkan tẹ́nu máa jẹ ọlọ́run máa yọ wá. ṣùgbọ́n gbogbo eléyìí tó ń sọ yìí orí ayé àtijọ́ nìyẹn ọlọ́gbọ́n ènìyàn ó máa ń pọn mí lẹ́dùn gbẹ ni wo ó mọ nǹkan tá a máa ṣe ń sìn èmi máa fún ẹ lówó wàá wá mọ ọgbọ́n tó máa dá sí ṣó ti gbọ́. ah Martins mú un lè ṣẹ́yìn o o ò lè ṣẹ́yún àbí o ò mm, mm, lè ṣẹ́yún àbí mm-hmm. wo jẹ́ kí n sọ fún ẹ wo tó bá ti mọ̀ pé o ní ṣẹ́yún yìí you are on your own kò dá nǹkan ẹbí ni pẹ́sìn tó lè ṣe ni pé tó bá rí mi lọ́tún kò gbòsí mi tó bá sọ̀rọ̀ yìnyín fún mi àbí tó bá lọ sọ fún àwọn èèyàn kó lóyún fún mi wàá rí nǹkan tí máa ṣe fún ẹ kó lọ dá wẹ́ẹ̀ ṣó o fẹ́ kí n ṣe nǹkan tí ò dá fún ẹ. pàpà lẹ́yìn mi o padà. torí wípé mi ò ṣẹ́ oyún ó dẹ̀ sá lọ mọ́ mi lọ́wọ́. Ah, oh my god nígbà tí mo wá ronú wò tí mo wò wípé irú ìtìjú wò lélẹ́yìí bí mo ṣe gbéra nìyẹn n bá ní kí n lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi kí n lọ bímọ síbẹ̀ ní Badagry nígbà tí mo bí ọmọ yẹn tán tí àwọn ọmọ yẹn pé ọdún kan tí mò ń darí padà bọ̀ níṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹlẹ̀ sí mi. bọ́lẹ̀ bọ́lẹ̀ àbí bọ́ fọ́ orí ẹ̀ bọ́lẹ̀ tàbí ojúbọ̀lẹ̀. àwọn ọmọ mi wà ní mọ́tò ẹjọ́. Let's go, Pastor. Hey! Hey! Hey! àtìgbà náà ni mi ti fi ojú mi báyìí mi ti fi rí àwọn ọmọ mi mọ ìwọ̀pọ̀ ọkùnrin. ìjà. mo sáré dá ìlú ọmọ lẹ́nu mo fi ẹlẹ́dà ẹlẹ́dẹ̀ mo fi bẹ̀ jọ́ torí ìtọ́lọ́ sórí àdéhùn sọ̀rọ̀ mi ò níṣẹ́ lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ mi ẹ̀yìn mi ò tún bá bọ̀ òun ló jẹ́ kí n fi kún ẹsẹ̀ mi tí mo fi tí tó fi mi mọ́ ó lè dá mi nípa lò. ẹ ṣe kí ni ẹ fọkàn yín balẹ̀ kẹ́ tèkẹ́ easy èmi ò mú yín wá síbi wá sunkún pé yín nǹkan tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ló máa ń sọ pé omi lè lò so ẹ̀yìn ọkọ lè ṣan ẹ́ ní àwọn so mo mú yín padà wá kẹ́ wá bá kọ́sítọ́mà yín ni ah, ọ̀gá ò ilé ayé ìdí kan ò ẹ̀ẹ̀bọ̀n kan tó wá important mi ni pé ẹ bá mi mú customer tèmi jáde kúrú ẹ bá pe ṣàgẹ̀ ẹ pe celeb jáde pé ká tiẹ̀ ríra ó ń pẹ́ jù tó bá dẹ̀ ti pẹ́ báyìí ó lè lọ dọṣẹ́ kò yẹ yín màmí. ẹ ẹ ṣàgẹ̀ celeb. ṣé wọ́n lo gidi rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ wà mí. ah òun yóò máa wíkẹ́ẹ̀dì o wá wò ó mọ́ ni ọmọ ló dọ̀ sí ìbàyí ọmọ ló fi sí ìbàyí jí jí jí jí jí jí imagine ààbò ah, sọnù látàlú náà òun No tí mò ń gbọ́n yẹn jòwó bẹ́ẹ̀ baby. Martins kí la fẹ́ ṣe báyìí. Ah, tí mo fẹ́ fẹ́ ṣe sí i. ọlọ́run tó ń wo látàlẹ́ àná á wo títí ẹni tó máa gbé máa fi gbé àwa máa lọ ni. ọkọ mi máa ra mi mo jẹ ká ṣe bẹ́ẹ̀ tẹni tó bá tiẹ̀ gbé síbẹ̀ bá dájú èmi ò ṣọ̀dájú àbí àmọ́ tí bá tiẹ̀ tí bí kọ́ mo ṣì máa bí a lè fọmọ ìsílẹ̀ báyìí. kòfò kí wàá ní nǹkan tó ń tura láti sọ kí ni ká ṣe báyìí. jẹ́ ká gbé lọ sí police station. police station ah, kòfò ó mọ nǹkan tó ń sọ ṣá ṣé ẹ̀mí ẹ̀ gbé tọ́mọ tó máa gbére sẹ́sọ̀n sí ti àwọn ọlọ́pàá tó máa béèrè nǹkan tá lọ́wọ́ wa. èmi mi no no no no àmọ́ àtọ̀ bíi mi ṣe o. ọkàn mi ṣe ju ọkàn mi kú sí mo tó máa ṣe kú sí. ìyàwó ló kó mọ yìí. ọ̀pọ̀ ah, so sorry ó ti kí gan ó ti kí pẹ̀lẹ́ ah, sórí yìí kọ́ mi tó jẹ́ ká ṣe jọjọ jọ torí olóòjọ́ ó ṣe sórí sórí sórí gẹ́gẹ́ bí nǹkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan a ní ká pé kí ni àwọn nǹkan tẹ́ ti gbọ́ ní àtọ̀dọ̀ àwọn ọlọ́pàá lórí ọmọ tá a jọ gbé wá síbí báyìí up till now àti ìgbọ́ anything from any quarters. that's serious so then báwo ni ọmọ yẹn ṣe dé ibi tá a ti bá lọ́jọ́ yẹn because position tá a bọ́ ọmọ yẹn ó really jẹ́ ká mọ̀ pé èèyàn kan ló máa drop ẹ̀ síbẹ̀. àìmọ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ mi létí odò láti máa bá wọn beside the stream some of them nínú gọ́tà they are like that. nǹkan tó ti rí lè gbé àwọn wá sí ìlànà pé èmi àti ìyàwó mi so a ti rub mind together okay. then a wá decide pé bóyá tẹ bá lè jẹ́ ká adopt ọmọ yẹn to be fine. that's very thoughtful of you in fact it's a brilliant idea. Um, ọmọ ń pàtà mo fẹ́ fi dá yín lójú pé mo máa rí ìtọ́jú ọmọ yẹn gan because bí mo ṣe rí lójú yẹn ah inú mi ò dùn rárá ṣe ló ń ṣe mí bíi pé mi ni mo bí ọmọ yẹn so i will really take good care of her. okay if that is the case ẹ máa ní láti follow àwọn necessary adoption procedures ẹ máa ní láti fill àwọn forms kan and then we ah, have to <laughs> a ti ṣe tán a ti ṣe tán. ọlọ́run ṣe ọlọ́run ṣe. Ah! ọlọ́run ọba o ó máa tóbi lọ́ba o ṣé wípé mo sì máa rí ọmọ gbẹ̀yìn mi àtìgbà tí mo ti rí ọmọ yìí ni mo ti ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ mo mu bí ọmọ ni òun náà dẹ̀ mu mi bí ìyá ni ó máa ń ṣe dáadáa fún mi ó máa ń tọ́jú mi ìgbà tí mo tún wá rí dérìn mo rí báwọn méjèèjì jọra wọn àtìgbà yẹn mi ò lè sùn màmá rí àwọn ìbejì wọn máa jókòó nígbèrè mi tó yà mo tọ̀ àti eh, pásítọ̀ lọ àwọn ló wá jẹ́ kó yé mi pé àwọn ọmọ mi ò kú wọ́n wà lórílẹ̀ àlàyé yìí pé wọn ò aṣọ́bọ̀ mi ni ẹ ṣàṣàmúra. Ah! ṣàṣà. ìyá sẹ́yìn náà ni ìjà mi. Ah! ìjì rẹ mi. Ah! kí ló ń ṣe pásítọ̀ olóore màmá rí náà sẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ̀jẹ̀ ń dùn spray lọ lọ ẹ̀jẹ̀ ń dùn body spray tó mọ erin kí ni ẹ ṣáà connect you know just like magic ẹ pé mi ò sọ bẹ́ẹ̀. ẹ jẹ mi mi ò tẹ wá mọ̀ mi kò lọ láìkẹ́ naturally mi kò pé wẹ́ẹ́ twin sister mi ẹ̀wọ̀ ó dùn mí kò pa mí mọ̀ tipẹ́ àwọn èèyàn wá ń sọ bẹ́ẹ̀ wá sọ pé ó jọ mí ó jọ mí wá rò pé á ah, ah, fojú jọra àlè fi wá jọra àwọn àlọ́ yìí ó ń dùn mí ah. á. dájú ọmọ sọ pé yìí kọ̀ lẹ́bí mi. mo mọ ẹgbẹ́ mi ò ní bàbá jù kó bàbá. olùdíbàbá ẹ̀ ò ah, bọ̀ mo fi ẹlẹ́dẹ̀ẹ́ bọ̀. olùdíbàbá ẹ̀ ò mọ̀ ọmọ mi náà ni mo fi tọ́ Martin. ẹ máa burú gan ni o sórú ah! nǹkan báyìí wà lórí ẹ látijọ́ yìí mo dẹ̀ ń bẹ́ẹ̀ dùn mo bá láyọ̀ mo bá ìkòkò gbénu rí èmi náà ń wò oh now I see so ìwọ lóníkó lọ gbé ọmọ sí ẹ̀gbẹ́ gbó. Ah! àwa drive gbàgbé kọjá kalẹ̀ àdọ́ọ̀tì ẹ̀ kò lè gbọ́ sínú ilé. má ro lọ síbi tí wọ́n tún fẹ́ ro lọ. kí ló mean. it's just a coincidence. everything láyé yìí coincidence coincidence coincidence martins. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo dúpẹ́ because kí ni ìbá máa sọ nírú èmi tọ́lọ̀ mo bá yọ̀ǹda ilé ìfún mi. ẹ ó dẹ̀ ti náwọn ẹ̀gbọ́n bíjì. wo bí mo fún wa àti àwọn àlejò ẹ fún just five minutes láti disappear kúrò mi ajẹ́ yẹn ẹ rí wàhálà tó ju ti yín lọ lẹ́sọ̀ àwọn méjì olóburúkú wò yẹn pẹ̀lẹ́ ni pẹ̀lẹ́ tí a lè jù abẹ́ẹ̀ ní ìgbà ọlọ́dí kú padà náà tó ń gbọ̀n tó ń ṣe pé bíbí kan ẹ kó dáa ọ̀dọ̀ jẹ́ pé ló máa pín láyà rẹ̀ kí wá sí wípé kẹwàá sùn fún un wá kọ fẹ́ẹ́ níbọn jù àṣàwọ̀ lè kọ́ wá sí wípé wá sùn náà ṣèbí tàbá wá síbi àtúmọ̀ àlọ́ ilé wa padà ní ṣé àwọn àgbàgbà fẹ́ di ṣé mi lè fi ní off campus ah! ní campus làwọn wà lọ. ìdílé lè la kí. Mo bí yé ìkùnwẹ́jọ́ táyé mọ̀ mi ìdákọ́ ìdè mọ̀ mọ́ ni. àmọ́ ah, mi mi kẹ́ǹdì mi mo mójú lọ mo tẹ́rí ṣáájú ẹ̀ mo ní pípọ̀ wọn pọ̀ ní ayé kó ayé gbìmọ̀ náà náà tẹ́ Bishasha bá ń bínú gbogbo ìlú ló ń bínú bí ṣáṣá bá ń ojú ajá àṣẹjẹ bí ṣáṣá gbogbo ilé ló ń bínú. fàdìẹ ṣọ́ra kí ṣáṣá má lọ padà dìẹ. ṣáṣá ṣáṣá. bá ń bínú gbogbo ìlú ló ń bínú bí bá ń bínú ojú ajá àṣejẹ. Chacha Bambino